إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أطر الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لينا مكي أو ما يلقق لكني يتني أبني أتكجلو àwọn tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó lò ní sábàbí láti gbé ètò yìí kalẹ̀ abẹ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala àpàdà tí a burú kọlọ́wọ́ kó mọ́jú kó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́wọ́ kó ṣe àlékún orí rẹ̀ fún wa abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ládá tí èèyàn máa gbà níbi irú àwọn programs báyìí kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó ṣe fún yí kó wá ṣe àwọ́ àtẹ̀yìn ní ọmọ aljanna kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala jẹ́ kí a bá ìyanu rẹ̀ pàdé láì ní gba àsìkò tọ́píkì tí wọ́n ní kí ajọmọ́ fi ṣe rawa láǹfààní ká fi rárá wa létí òun náà ni tí àtìgbọ́ tí wọ́n kéde rẹ̀ fún wa uh, social media bó ní ìyà tó yẹ kí mùsùlùmí tó yẹ ká kọ sí bó lè lè ṣe àfẹ́kì alámọ̀rí àwa mùsùlùmí àkọ́kọ́ tàbá ní social ètò ní ṣe pẹ̀lú society ni that is nǹkan tí ó kárí tabadẹ̀ ní media plural gbólóhùn networking sọ àwọn ọ̀nà tá lè fi bára wa sọ̀rọ̀ láyé ìjọun tí bá láyé ìjọun that is tickets sẹ́yìn wọ́n gbé rédíò kalẹ̀ fúnfún ní gbogbo àsìkò gba yẹn àwọn nǹkan wọ̀nyẹn ń jẹ́ nǹkan tó ń strange pé a ah, sọ ọmọ ìyá mi tó wà ní kìíní èmi àtẹ́lẹ̀jọ mọ sọ̀rọ̀ báyìí so fóònù náà jáde gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí strange láwọn nǹkan tí ó ń jáde so nígbà tó yá àsìkò àwọn èèyàn kan tó máa ní ọjọ́ kọlù ara wọn lórí fóònù kò jẹ́ nǹkan tuntun bá a ṣe kọlù ẹ fẹ́ pé kí kọlù nígbà kan ẹ̀mà mi láti lọ síbi kí ní fóòmù bùtù ní tẹ́yìn ó lọ tó so tó ṣe pé torí pé fẹ́ bá àbúrò yín kan ẹ̀gbọ́n yín kan òbí sọ̀rọ̀ ní kí ní lamẹ́ríkà àbí ní britain eléyìí nísìn kò common mọ́ so ìgbà tó yá tán introduce gsm ní ó di wípé àwọn bìkan àwọn kan náà ló wà àti ra fóònù táwọn ajókòó tí wọ́n ṣe kíni wọ́n lòdù kíní sí àmọ́ lọ kọlù ní business center ibo náà ṣe máa ń pè so but nísìnyí ọmọ kékeré ní fóònù lọ́wọ́ ó di nǹkan tí ó jọjúmọ́ ó di nǹkan tó di nítorí ayẹyẹ ní nǹkan bí ọdún bí yóò sì ọdún bí mẹ́jọ ọ̀ṣọ́ mo wà ní Abu Dhabi mo ń bọ̀ láti hajj ọ̀rọ̀mọ́ra ìkànnì méjèèjì so mo wá wo àwọn èèyàn kan tí pléènì pawápọ̀ àwọn ń lọ sí Britain but àwọn náà ní stopover níbẹ̀ àwọn náà wá fún àjò mo wá wo family yìí mo wo ọkọ mo wo ìyàwó mo wo àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa ló ní iPhone lọ́wọ́ iPhone tó jẹ́ the latest iPhone nígbà yẹn ó ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn. àti ọmọ tó ẹgbẹ́ ti ń bá wo éjì ẹ̀ náà kò ju bí ọmọ ọdún mi márùn lọ òun náà ní iphone lọ́wọ́ ni kódà wọ́n tún ní ipad pẹ̀lú ẹ̀ máa wò báyìí pé asubhanallah ah, ọkọ ó mú iphone ipad dání ìyàwó náà mú iphone àti ipad dání iphone yẹn latest iphone ni tó ṣe pé ẹlòmíì tó jẹ́ olórí ilé ń bíbà yìí nìyẹn kò tiẹ̀ sí rí ṣùgbọ́n lómi ṣe ń sọ́gù láti gẹ́ẹ̀tì nokia thirty three ten àbí nǹkan kan gbà yẹn làwọn ti fi ń ṣeré lọmọ kékeré náà tí ó ju bí ọmọ ọdún mẹ́rin márùn-ún náà ti mú dání wọ́n á bèè lọ́wọ́ kan náà ọmọ yẹn tí mo rí kó dàgbà tó bó lẹ ṣe máa ń gẹ́ẹ̀tì kìíní yìí ó ní àwọn á lọ síbi tí wọ́n ti ń ṣe wọ́n á fún lọ́fẹ̀ẹ́ táwọn sanwó ẹ̀ díẹ̀díẹ̀ so tí mi bá jáde mi àwọn lè fi mi lọ ṣe kí ni káwọn tún lọ gbà èyí táwọn lò last àwọn ò mú lọ síbẹ̀ wọn ó parun wọn á fún àwọn ní tuntun so àwọn atúmọ̀ ṣe kí ni àwọn atúmọ̀ sanwó yẹn náà lọ so kí mo fẹ́ lò ń gbé léyìí òun ni kí a lè mọ báwọn nǹkan wọ̀nyí ṣe ya yẹ̀yẹ́ sí ọdún mẹ́jọ sẹ́yìn mò ń sọ yìí bóò ní nǹkan yóò ṣe tún ọrùn sí nísìn ṣé ń gbà tó yá wọ́n dá gbogbo àwọn nǹkan mi Facebook da twitter da whatsapp telegram instagram oríṣiríṣi wọ́n gbé kalẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ni ó di kíni network social network so bó la ṣe lè connect ara wa eléyìí ń bẹ ní Ghana eléyìí ń bẹ ní Nigeria èyí ń bẹ ní Sierra Leone eléyìí ń bẹ ní Egypt ni gbogbo wa yóò di kíni network afẹ́bára wa sọ̀rọ̀ tí n bá sọ nǹkan sórí péjì mi nísìnyí àbí wọ́ọ̀lù mi àwọn èèyàn ti rí káàkiri ẹni tó ń bẹ lọ Australia ti rí ẹni tó ń bẹ ní kinní kan ti rí ẹni tó ń bẹ nígbà yìí ti rí in fact ọkọ àtìyàwó wà nù lé tí wọ́n ní bára wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa jọ dá sí nǹkan kan tó ń lọ ní àyè kan náà bẹ́ẹ̀ làwọn méjì bára wọn sọ̀rọ̀ eléyìí mú fóònù tiẹ̀ dání eléyìí náà mú fóònù dání ọkọ kọ́mẹ́ǹtì níbi tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ eléyìí ló kọ́mẹ́ntì bẹ́ẹ̀ lẹni tó wà ní Australia àbẹ́yìn tó wà ní England yóò wọ́n fún wọn lésì so a rí pé social network náà network ó ti di kí gbogbo wa ní nígbà tó ṣe pé a ti jọ wà papọ̀ wọ́n rà sí nǹkan yìí ní years back kò ń ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ bàbá kan ní fi ọmọ ẹ dágbére kó ń lọ lu èyìnbó kí bàbá tó lè rọmọ ẹ bá sọ̀rọ̀ òun ó kọ lẹ́tà tó ṣe fún ẹ̀ṣẹ̀ lọ sí post office tún ẹ̀ṣẹ̀ ṣe kí ni tún ẹ̀ṣẹ̀ mú wálé ó ní iye ọjọ́ tí ó lò kó tó délé bàbá náà ṣe kí ni ọmọ náà kọ títí ẹ padà ó ní ọjọ́ tí ó lò kó tó di policy rẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n gbà wo ni mẹ́sẹ́jì yóò tó dọ́dọ̀ ara wọn nísìnyí kò lè tó báyẹn wọn bó ṣe whatsapp ni ó lè fi kọlu ara wọn ó lè ṣe kíni ó lè ṣe mẹ́sẹ́jì ìyá tí ò mọ́mọ́ ṣe ń forí ìgò kan ó èyí tí ó sọ náà ni pé ẹyà bá ń pe mo fẹ́ bá sọ̀rọ̀ yóò dẹ̀ pé bẹ́ẹ̀ sí ní bá sọ̀rọ̀ lọ nìyẹn so a rí pé nǹkan rọrùn bó bó ṣe rọrùn tí iná ó wá pẹ̀lú aburú yìí àwọn aburú rẹ̀ ó kọ̀ jantirẹ́rẹ́ kọ́lọ̀n kó ṣàánú wa táwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn àfá ń wo aburú àwọn nǹkan wọ̀nyí àwọn àfá lè pín sí méjì kan lè pín sí mẹ́ta lórí bó láṣe andrew ẹlòmíà ni ẹmọ́ débẹ̀ ẹmọ́ débẹ̀ múná tí ń gbàtẹ́kọ́ ṣe fóònù tó ní kámẹ́rà tó ṣe yí pé ẹ lè máa fi ṣe kẹmọ fi kọ́bà nǹkan àwọn àfá nínú àwọn àfá súnnà wọ́n ní kí ni haramu ní nǹkan kamara wọn ìyẹn lọ bí ọdún mélòó kan haramu ni haramu haramu àwọn míì yà lọ tí wọ́n lọ ah, kò sí àwọn tó ń pè ní haramu kí ló fà àkọ́kọ́ ni pé fatwa tó ń bẹ ńlẹ̀ lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfá òun náà ni pé a gbọ́dọ̀ máa ya fọ́tò àyàfi fún necessity a gbọ́dọ̀ mọ ya fọ́tò àfi fún kíni necessity àbí nǹkan tó ṣe pé ó jẹ́ need nísìn afẹ́ya fọ́tò passport photograph tó ṣe pé a lò fún driver's license ni àbí tí wọ́n lò fún kíni ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà nǹkan tó jẹ́ need àbáwọn nǹkan míì tó ṣe kíni tó jẹ́ necessity ìyẹn wà láàrin àwọn afásúnná ṣùgbọ́n pé mo fẹ́ yà á mo fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ mo fẹ́ kọ́wọ́ kìíní wọn á ní ọ̀pọ̀lọpọ̀ ó sọ pé haramu nìkan yìí àwọn àdíìsì tó rẹ̀ sọ̀rọ̀ ń pa àyíyá fọ́tò wọn wá àwọn kan ní kò sí ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ pé haramu ni in tó jẹ́ kí ọ̀rọ̀ ẹ máa tẹ̀ wọ́n lọ́kàn wọn òun ni pé wọ́n ń wo aburú tó lè jáde látàrí níṣẹ́ ọmọbìnrin kan níṣẹ́ akànyà rẹ̀ tó bá ti yá rẹ̀ yóò sẹ́ndì ẹ̀ fáwọn èèyàn ní ìtú ẹ̀kan rí lára rẹ̀ wọ́n rí èèyàn kan ṣe tàwáfù lọ́wọ́ ń ṣiṣẹ́ ájì ó ń sin lọ́wọ́ wa lọ́wọ́ ó rẹ̀ tún dízi ó ń ya rẹ̀ báyìí so eléyìí sì ó ti gbé nǹkan rìá wa àwọn nǹkan báyìí yóò jẹ́ kí ọkàn àwọn àfáàtàn ní haramu ni yóò jẹ́ kí ọkàn wọn tún máa lé lórí ẹ̀kẹ́ ah àníkíní yìí ò dáa ebí làwọn èèyàn fi ń fi ń ya owó ara ẹ̀ tó ń gbé tó ń sẹ́ǹdì ẹ̀sẹ́ lómi tọkùnrin tí ó yẹ kó rí nǹkan tí ó yẹ kó rí nǹkan báyìí lára sọ pé kò sí nǹkan tó burú ń pé sọ pé tí ó bá ti lò níbàjẹ́ ṣùgbọ́n èèyàn mélòó ni ó lò ti ẹ̀ níbàjẹ́ ibi tí yíṣù wà nù ìkíní kejì wọn èyí tí wọ́n tráì láti protect òun náà ni pé káwọn èèyàn má ṣe bàjẹ́ pẹ̀lú nǹkan pẹ̀lẹ́ yìí ń wo pé ìpìlẹ̀ ni pé kò sí nǹkan tó burú bí nǹkan yìí àbí fọ́tò tánàmì sallallahu ẹ̀ ní kí àbí sọ pé àwòrán tó ní kámáyà eléyìí ò sínú ẹ̀ eléyìí wo pé ó kó sínú ẹ̀ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ táwọn èèyàn yìí tún ṣe pẹ̀lú nǹkan yìí ni ó tún kún lọ́wọ́ lórí pa gbọ́dọ̀ sọ pé haramu ṣùgbọ́n nígbà tó yá ó di pé nǹkan yìí pọ̀ kọjá nǹkan tí fatuwa lè ràn ó pọ̀ ju nǹkan tí kí ni fatuwa lè ràn almost gbogbo èèyàn ló ti kó sí hátà àwọn àfáà tó ń sọ nìyí ilé wọn nǹkan ìsìnkọ̀ọ́lé wa bá wọn bẹ́ mọ́rin lójú títì ó ń bẹ́ ń bẹ́ bọ́n wọ any place ó ń bẹ́ ń bẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ń rọ́ síbi nǹkan iná ń ṣe lọ wọ́n ń ṣe lọ so yóò fa káwọn èèyàn tún jòkó pé kí la fẹ́ ṣe àwọn èèyàn jáwọ́n bí kíní yóò wọ́n ń ṣe lọ náà ni ó àtútún wò ní so nígbà tí íńtánẹ́ẹ̀tì tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní íńtánẹ́ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn afáàní wo pé ah èwo leléyìí tó ń gbé gbogbo oríṣiríṣi àwọn kankí nǹkan ìhòòhò gbé gbogbo ẹ̀ ah ẹ̀mọ́ débẹ̀ ìtọ́finíkàyàn mọ́ débẹ̀ òun nìyẹn ara àwọn afáà mi tó ní ah kò síbà ayé fẹ́ ṣe ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ níkàyàn mọ́ débẹ̀ ṣe gbọ́ ni ẹ̀yin náà join ni wọ́n ń bẹ̀ láti kọ̀rẹ́kì aburú tó ń bẹ̀ ń bẹ̀ ni oníṣẹ́ kìbùn Uthaymin alayhi rahmatullah ìgbà tí íńtánẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ àwọn kí wọ́n sọ wípé zahim alal batil alal internet àwọn èèyàn tẹ́jọ́ bílẹ̀ jẹ́ táwọn spread tí ó dá lórí íńtánẹ́ẹ̀tì ẹ má filẹ̀ fún wọn o ẹ̀yin náà ṣe kí ni ẹ kọmpiti pẹ̀lú wọn lórí ẹ̀ àwọn fẹ́ spread ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ ni ẹ̀yin ẹ wọ́bẹ̀ láti spread dáadáa torí pé ayé ti lu jára báyìí so àwọn lè fẹ́ lè spread ìbàjẹ́ ẹ̀yin náà lè lò ó láti lè fi spread dáadáa so wọn láwọn disagree pẹ̀lú àwọn tó ń sọ wípé ẹ filẹ̀ fún ẹ mọ́ débẹ̀ ìbàjẹ́ ni àwọn tó sọ pé ẹ fílẹ̀ fún wọn ẹ má débẹ̀ ìbàjẹ́ ni olójú tán fi ń wo òun ni pé tó o bá débẹ̀ ee eh, eh, ìwọ ní òun dìdàkudà o òun yáyàkuyà o tó bá débẹ̀ òun dìdàkudà òun yáyàkuyà wọ́n rí wí bẹ́ẹ̀ ni ṣé kí ṣe mí ní alẹ́ rahmatullah táwọn ẹni mọ́ fi ilẹ̀ fún wọn ojú táwọn fi ń wò ó ni pé ó ti di nǹkan tó ṣe pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀rẹ̀ sàkúrò bẹ́ẹ̀ àìbá wọn ṣe títí yín kò túmọ̀ sí pé kí ni àwọn yóò nílò mọ́ tẹ́yìn bá ti bá wọn ṣe kò túmọ̀ sí pé àwọn yóò nílò àwọn yóò máa lò ó bọ́kíní ènìyàn iná lè lò ó fún nǹkan dáadáa so náà ẹ bá wọn pò ó ẹ má filẹ̀ fún wọn ṣùgbọ́n táwọn àpá àkejì rí ní aburú kò sí báwọn náà rí ṣùgbọ́n àwọn sọ yí ìwọ ni ó tún rẹ̀ ṣe ìwọ ni ó mọ̀ tó ń ṣe ìwọ má lọ síbẹ̀ láti lọ yàyàkúyà ìwọ lọ síbẹ̀ ipò fẹ́ lọ sprẹ́dì dáadáa ni àwọn fi ń sprẹ́dì aburú àwọn fi ń promote aburú ìwọ lọ síbẹ̀ láti lè fi promote dáadáa lọ síbẹ̀ kó ṣe pé àwọn nǹkan ẹ̀sìn lectures lóríṣiríṣi o ní nǹkan tí wọ́n mọ̀ fi preach ń tiẹ̀ ó ṣe é ṣe kó ṣe pé àwọn tán bẹ́ẹ̀ yẹn gan náà ó ra àwọn míì tó ṣe pé wọ̀ọ̀gùn ó rí convince síbi òdodo tí wọ́n ń pèpè sí ṣùgbọ́n kí ọmọdé bẹ̀ rárá bọ́ọ̀lù àwọn iṣẹ́ fẹ́ mọ̀nà àfún wọn lẹ pẹ̀lú ìbàjẹ́ tó ń spread nígbẹ̀ kan mọ́ spread ìbàjẹ́ lọ àjọ jìyà rẹ̀ náà ni the same thing náà ni ó mú wọn sọ̀rọ̀ ń pa à ń torí bọ òṣèlú in fact ní àyè kan náà ni wọ́n ti tún sọ ipe bẹ́ẹ̀ náà ni kálá ń participate níbi kíní níbi election àní fílẹ̀ fún wọn tó bá fílẹ̀ fún wọn wọ́n bà nǹkan jẹ́ ìwọ tó ń lọ síbẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ tó fẹ́ lọ ṣe ṣùgbọ́n àwọn àfáà kejì ń wo wípé èèyàn àwọn tó wà ń bẹ̀ yìí wọ́n ti bàjẹ́ ẹ̀ bó bá débẹ̀ ìwọ ní ó join wọn ni ìyẹn níbi ti pé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì mò ń sọ ń sin o tí wọn náà bá lọ join wọn tó bá lòun lọ sórí íńtánẹ́ẹ̀tì ó lè sọ pé àfẹ́ lọ túnṣe ni àfẹ́ spread dáwà ibẹ̀ ẹ̀ ni wọn náà ṣe kí ló ti bá lọ bẹ́ẹ̀ ni ti tòlóṣèlú náà dé the same thing náà ni so tọ́ba wàá rí pé both sides wọ́n rí sọ eléyìí sọ wípé lọ ṣùgbọ́n ìwọ ni o mọ mẹni tó ń ṣe eléyìí sọ pé ọ̀rọ̀ mọ mẹni tó ń ṣe kọ́ lélẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán lọ síbẹ̀ wọ́n fara rí padà wá a méjèèjì náà ní kíni ní pọ́ìntì wọn bẹ́ẹ̀ tó ló jẹ́ pé ta wá wo ọ̀rọ̀ elections báwọn èèyàn ṣe sọ náà báwọn àfa ṣe sọnù kò sẹ́ni tó túlẹ̀ sheik uzemi lápẹjú ẹ̀sìn wọn sọ pé lọ torí bọ̀ kódà tó bá dìdàkudà kò sí tó kò sí problem wọ́n ní táwọn èèyàn bá sọ yí pé bọ́ táwọn èèyàn ń lọ síbẹ̀ tọ́lọ yáyàkuyà wọ́n ló fẹ́ yáyàkuyà fún rẹ̀ tẹ́lẹ̀ ni àníyàn rẹ̀ ò da kò ń ṣe torí ẹ̀sìn ẹ̀sìn islam ló fi lọ bẹ̀ èsì táwọn wọn fọ́nu ṣùgbọ́n àwọn afá ìkejì ni àwọn tí ti wípé èntẹ́ni ìyẹn ya ẹ̀sìn rẹ̀ ti dàrú nígbà tó débẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó lọ sórí íńtánẹ́ẹ̀tì tó ṣe wípé olóhùn fẹ́ lọ spread yẹ̀ sí ń bẹ̀ yìí kò ń ṣe gbogbo èèyàn tó lọ náà náà rí bá ṣe rí tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì ti yàyàkuyà ìkanú àwọn mashayikh sheikh abdulkarim al-khudair hafizahullahu ta'ala tara wọn afáà ní saudi wọ́n ní àwọn ọmọ àwọn ọ̀nzọ̀fọ́n sheikh ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí ẹni lé yìí àwọn tíra yìí wọ́n ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ní soft copy tó ṣe pé ó máa tún jẹ́ kíṣẹ́ yá wọ́n ṣe à ń try láti encourage àwọn pé káwọn náà gẹ́ẹ̀tì smartphone ah, smartphone irú ìta ń ló ń sí android ní iphone àti èyàn eh, eh, káwọn gẹ́ẹ̀tì kíni káwọn gẹ́ẹ̀tì smartphone ipò máa dá àyàn gbé tí láàṣọ bẹ́ẹ̀ nǹkan kan mọ́ra wọn so wọ́n ní òkè àwọn padà fọ́ọ̀lù fún pé òkè káwọn náà ṣe wọ́n ní the first time táwọn làwọn download tí láàṣọ bẹ́ẹ̀ the next time táwọn arí tí kìíní gbé wá fáwọn kò ní picture ọmọ obìnrin tó wà ń wò aláàní ẹ̀ẹ́ ṣe bí tẹ́ ń pè mí lọ yìí <laughs> ó dà báyìí ẹ jẹ́ padà sí hard copy tí mò ń kà tẹ́lẹ̀ tó bá ṣe pé màá ka tí ra soft copy bọ̀ bó ṣe mọ̀ gbé àwọn obìnrin tán wọ́n ṣí gbáyà lẹ̀ tó wà ń hò à ní ilé bí eléyìí ẹ jẹ́ ń padà sí hard copy tí mo máa ń kà ní so wọ́n ní nǹkan tí àwọn òkè fi ń lo àǹkatírà lórí fóònù àbí katírà tó bá ti ní connection mọ́ íńtánẹ́ẹ̀tì àwọn òfẹ́ and reality ni bàbá wà lórí Facebook nísìn ibi tó ti ń scroll lọ scroll lọ ẹni tó pè yóò wà bẹ́ẹ̀ wọ́n gbé ọmọ obìnrin tó ṣe pé gbogbo gbáyà rẹ̀ ló sílẹ̀ wọ́n gbé wá ṣèwọ́ tó ṣe pé mọ́nì díẹ̀ bá ń bẹ lára ẹ ló sọ pé áwùsùbìlá àtàrí jíjú rí o lè sáré skó lọ sókè ṣe tán lè wá sọ fún ìyànfẹ́ ti ẹ̀wò díẹ̀ wo díẹ̀ wo díẹ̀ sẹlòmí ó ṣe kí ni yóò wo díẹ̀ kẹtọ́wà tí wọ́n wo díẹ̀ áwùsùbìlá ah, áwùsùbìlá so ibi tó ń fi sọ àwùzùbílá lẹ́gbàá tó ti wo díẹ̀ tán ẹlòmíì kò ní sọ àwùzùbílá o yóò tẹjúmọ́ nǹkan yóò farabalẹ̀ wò ó dáadáa ibi tí ó ti wà expose sí nǹkan tí ó rí tẹ́lẹ̀ nígbàtí ọmọ ọdún márùn-ún tó bá ń rí nǹkan tí ó rí lára ìyá rẹ̀ nílé tó ń rí lórí fóònù òbí ló ti gbé fóònù lé lọ́wọ́ smartphone náà gbélé lọ́wọ́ ọmọ náà òun náà ti rẹ́gísítà sí facebook so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń rí ẹ́ àárí pé kí ni àdánwò lélẹ́yìí àárí pé àdánwò ni ẹ lẹ́kítọ̀ àfá kan lórí facebook kan máa ń ṣe péjì wọn ó ṣe kíní kan mo fẹ́ lọ gbọ́ òbí lè nítorí ẹ̀ ló ń fi ra fóònù smartphone fọmọ òun kó lè mọ owó kíní àwọn educative programs ó láwọn programs tó ń pa science tó máa ń ṣe nípa kìíní kẹfẹ́ máa ń ṣe bákan náà àwọn mọ̀ṣáì kan wọ́n máa ń ṣe àwọn nǹkan báyìí báyìí ní pages wọn lórí Facebook ẹwà níyàn dáadáa tóbi fi gbé fóònù fún ọmọ ọdún mẹ́rìnlá fún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ṣe lecture àwọn àfáà yẹn àti educative program yẹn nìkan lọ́mọ yàálù ní àwọ̀ ni ọmọ yìí ó jáde lé yóò pàdé àwọn ọmọ tó ṣe páwọn òbí tí wọn náà gbé fóònù lé wọn lọ́wọ́ àwọn ní wọ́n fi ń wówó kú òní ìwòrán owó títí wọn yẹn yóò wà rí pé ìtàgbélé òun lọ́wọ́ iná òun náà lè fi wo àwọn nǹkan wọ̀nyí mo rántí bí nǹkan bí last year lẹ́nìkan pè mí tẹ́ni ẹ̀ ń banújẹ́ gan-an ó ní ọmọ òun ọmọ yẹn ò lè àbí 17 ọ̀sọ́ lọ ó lọ lè kéwú so ilé kéwú tó lọ padà sọ fún un pé òun nídi àwọn tíra kan àwọn tíra rẹ̀ ní pdf ẹ̀ wà sọmọ ní láti tó ń bá rí fóònù smartphone ó máa jẹ́ kíkì ní ẹ̀kọ́ kan lè mọ ráwọn nǹkan ẹ̀ka ìyá ni ní àwọn lè ra fóònù fún láti lè nà zálà àwọn pdf files yẹn sí kó lè gbádùn kéwù rẹ̀ ṣùgbọ́n lọ fi sọ́ di ni òun kàn rí pé ọmọ yìí attitude and change òun rí pé fóònù tó ń gbélé lọ́wọ́ kò ń ṣe síra ló ń lo fún mọ́ ó ti di pé ó fi ń wọnú àwọn bòmíì tí ó yẹ kí kó wọ̀ ó wá di pé ìròyìn ọmọbìnrin bẹ̀rẹ̀ sí ní change ẹ̀yin náà wo ìpìlẹ̀ ni pé òbí fẹ́ kí ó lè kàkéwu dáadáa ó ra irinṣẹ́ tí ó jẹ́ kíkéwu rọrùn wọ́láhì àwọn fóònù ní a àǹfààní mẹ́mẹ́ tó pọ̀ almaktabatu shamila tó ṣe pẹ́ lè dáńlódù sínú ẹ̀ tíra yẹn tán bá ní kan sọ di art copy akún gbogbo onú mọ́ṣálásí in fact yóò kúnnú mọ́ṣálásí tó tóbi mẹ́ta yóò kúnnú mọ́ṣálásí tó tó mẹ́ta ẹ̀dẹ̀ máa ní lórí kíní lórí smartphone yìí ṣẹ̀fẹ́ nǹkan ẹ̀rọ nùkan a ma wọn àfáà mi ìdọ̀tí ẹ̀bọ́dà láti ra hard copy mọ́ sí òfẹ́ ra tíra kan o lè ná 500,000 láti lè fi ra sẹ́ẹ̀tì tíra kan ni èyí tó ní bí a bí 50 volumes kíníkà 40 something volumes sharhu sahih muslim tí sheikh muhammad ali adam lè tó bí rahimahullahu ta'ala tán ṣe àwọn 45 volumes ni yàtọ̀ sí volume méjì tó jẹ́ bí kíní ẹ̀ta kọ̀kọ́ ṣe náà tẹ́ bá tó kalẹ̀ òun gan fún ẹgbáyìí tí ó yẹn tẹ́ bá wọn ní ẹ ná close to bí bí four hundred thousand bí five hundred thousand láti rà ẹ wá lówó ẹ ra fóònù hundred kan ní hundred thousand ni ẹ kan download tíra yẹn nínú maktaba shamila ni ó wá kú bóòlù ẹ ṣe ní time àti kátírà sí ẹ rí i pé àǹfààní bẹ́ẹ̀ gan ṣùgbọ́n pẹ̀lú àǹfààní yìí náà ó lọ pẹ̀lú aburú ẹ̀ náà ni àwọn ìwòkú ò téèyàn á rí yìí tẹ́ ẹ̀fẹ́ wo ni o ẹ̀fẹ́ wo bọ̀ tó wọn gbé wá fún yín torí pé àwọn application ní ní ọ̀fẹ́ ọ̀fẹ́ rẹ̀ kò sí ẹ máa rí àwọn advert wọ̀nyí èyí tó jọ fi àwọn applications mi kódà èyí tó jẹ́ islamic programs àwọn islamic apps tó ṣe wípé wọ́n láwọn ṣe lọ́fẹ̀ẹ́ bó ṣe jọ́fẹ̀ẹ́ tó yẹn náà google àbí apple wọ́n ó gbé àwọn advert wá torí pé ọ̀fẹ́ náà ni wọ́n ṣe so wọ́n ó gbé advert wá láti lè fi dí ààyè yẹn ni ó lè wájọ ọmọ tí ó wà ní òwò ni wọ́n gbé wá gẹ́gẹ́ bí tí mo sọ so ibi tí àdánwò wá yìí àǹfààní bẹ́ńdì kìíní yìí bákan náà orí ibú bẹ́ńbẹ́ ẹni tó lóun fẹ́ lo àǹfààní rẹ̀ ó ní di kó farabalẹ̀ gan-an kó tó lè rí àǹfààní ẹ lò láì ní ṣe kíni láì ní forí kókó kúkó láì ní fojú kó ìkó kúkó bó wà lẹni tó ṣe pé òun ò tiẹ̀ wo àǹfààní ìtòun wá tó bá lóun fa nìkan náà sọ kódà àwọn tó ń jẹ́ kéfèrí gan àwọn gan fi rinlẹ̀ láwọn nǹkan tó ṣe pé wọ́n kọ sínú àwọn kìíní ìwé wọn àti bí àwọn ọ̀rọ̀ wọn so ló fi jẹ́ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ ru ilé yìí dáadáa facebook àmọye àdánwò tó ti dálẹ̀ fáwọn èèyàn nísìn mo open mo lákàntì lórí facebook wọ́n fàyè lẹ̀ ipé mi àtìyàn a lè ṣe kíní àtúnlé private chat náà ni messenger apart from èyí tí máa kọ tí gbogbo èèyàn ó rí èyí tí máa kọ sí gbogbo èèyàn orí náà mo tún lè límítì àwọn èèyàn tí ó rí àyè náà tún wà ń bẹ̀ náà ẹni tó rẹ́gísítà tó dárúkọ rẹ̀ ó lọmọ títí ẹ ń jẹ́ àbí nìwọ Zainab náà open Facebook account ó kọ nǹkan sórí Facebook múlíká kọ́mẹ́ǹtì sórí ẹ̀ láì mọ̀ pé múlíká yìí ọkùnrin ni ó kàn lo múlíká ni yóò private chat ẹ̀ ní messenger so ó lè jẹ́ pé látàrí ilé ìwọ̀n àjọsọ̀rọ̀ bí ẹni kóbìnrin àtòbìnrin jọ ń sọ̀rọ̀ ó lè bèèrè nǹkan tó ní í ṣe pẹ̀lú owó rẹ̀ lọ́wọ́ ẹ̀ ipé kó tiẹ̀ pé kó ń ráwọn pictures yẹ nǹkan kan mọ́ra wọn yóò send yẹ òun náà lè láwọn picture fi tòun yóò send picture ẹni ẹlẹ́ni yóò send yẹ sí eléyìí ó rò pé tòótọ́ ló ń sọ òun ó send picture títí ẹ̀ gángan yóò send yẹ sí látara yẹn ni yóò mọ expose àwòrán rẹ̀ sí ọkùnrin ọlọ́kùnrin láì mọ̀ ìpè ọkùnrin ọlọ́kùnrin yìí eléyìí ni àníbi fatwa kan ní common sense yóò sọ fún yóò pé aburú ńláńlá ni eléyìí àmọye àwọn nǹkan táwọn èèyàn fi nǹkan yìí tán fi ń ṣe ẹlòmí yóò mọ báyìí sọ̀rọ̀ bí ẹni pé mùsùlùmí lòun kò lẹ́yìn ṣe mùsùlùmí ó fẹ́ da ọpọlọ àwọn obìnrin mùsùlùmí mú yìí yóò máa kó igbó sí wọn lọ́pọlọ bí ẹni pé mùsùlùmí tó ṣe pé òun náà ṣe kọ́kọ́ ń ṣe mùsùlùmí orúkọ mùsùlùmí ní òfin open kìíní so àdánwò yẹn wà ń bẹ at the same time àwọn afáà náà ń ṣe lecture yìí tó ṣe pé èèyàn ń kẹ́kọ̀ọ́ bí àwọn lectures náà ṣe bó láṣẹ wá fẹ́ ṣe báyìí so ló jẹ́ pé àdánwò ayé tàǹbà yìí lónìí báfà kan bá ní ẹmọ́dé bẹ́ẹ̀ àfáà tó ní ẹ mọ́ débẹ̀ yẹn àwọn ọmọ tí ẹ gangan fúnra ẹ ní tí wọ́n gbọ́ nǹkan tó sọ ṣé tán bá kúrò nílé tán dé skul tí wọ́n ní débẹ̀ kò ṣàtẹ̀lé wọn lọ skul ṣé bóun ṣe kọ́ àwọn ọmọ títí ẹ ń lé lẹ́lòmí náà kọ́ àwọn ọmọ títí wọn ń àwọn ọmọ yóò padà pàdé ara wọn ní skul àwọn ọmọ yóò pàdé ara wọn ládùúgbò in fact wọ́n pàdé ara wọn ní mọ́ṣáláṣí nísìn òṣà ní ọmọ rẹ̀ òṣà lọ kí wọn jẹmọ́ ó ní nǹkan tí wọ́n fi ń rè ó pàdé ọmọ mi di mọ́ṣáláṣí ọmọ yẹn àwọn òbí tí ó rí nǹkan tó burú ní gbogbo àwọn tá ń sọ yìí láti bẹ̀rẹ̀ yóò mọ́ fi hàn òun náà mọ́ lágbá àṣímọ̀tí ẹ̀mísì so anytime ni yóò wù pé kó sàmọ́ mítì àwọn ẹni wọ̀nyẹ lásìkò oorun so that wọ́n á lè mọ́ fi àwọn nǹkan ẹ̀ máa fi hàn òun ẹni tó ṣe wípé òun try láti block ọmọ ẹni yíó ẹni tó try láti monitor ọmọ ẹ̀ òun lè léyìí tó ló jẹ́ pé kò sí bá ń ṣe fẹ́ ṣe àdánwò ńláńlá ni àfẹ́ntọ́lọ́n bá ṣàánú nìkan ló lè mórí kúrò bí ló lè mórí bọ́m̀bì nǹkan yìí ṣùgbọ́n nítorí wípé àdánwò ńláńlá ni ká sì mọ́ sọ ètò yẹ ká sọ fúnra wa a kọ́ṣọ́nà ara wa ìtawà ẹ̀ká wa ṣe gẹ́gẹ́ bí òbí ká ṣe kódà tí nǹkan ẹ̀yìn ò bá ti ẹ̀wà wọ́ọ̀kì bá ṣe expect at least àwọ òní ní ìbálẹ́jọ́ aburú wájú ọlọ́run bá subhanahu wa ta'ala so yóò máa jẹ́ wípé ìgbà tá ń bẹ nú ẹ̀ àdánwò tó ń bẹ ń bẹ lójú agbára wa lọ wọ́n wọ́n ipá wà náà contribute sí nǹkan yìí gẹ́gẹ́ bí òbí tákàn gbé fóònù láwọn ọmọ alọ́wà àní mọ́nítọ̀ ń tẹ́ ń ṣe ọmọ tí ó tí yẹ ká gbé fóònù lé lọ́wọ́ àti gbé fóònù lé lọ́wọ́ ìsìnlẹ̀bẹ́ nípa agangan fúnra wa àmọ́mọ́ fẹ́ destroy àwọn ọmọ ọlọ́wọ́ bá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ dáàbò bo ẹ̀mí ara yín àti àwọn ọmọ yín àti ìyàwó yín náírà níbi iná kan tó ṣe pé wọ̀kúùdù anáàsù alhijara ẹ̀yìn àti òkúta làámà fi kó عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يمرون iná tó ṣe pé àwọn màláìkà tán jẹ́ sagisanya tán lójú àánú àwọn ni wọ́n mójútó tí wọ́n kì ń tàpá sí àṣẹ ọlọ́wọ́n ọba ètí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó bá pa wọn láṣẹ làwọn máa ṣe so àgbọ̀rọ̀ play role ti tiwa gẹ́gẹ́ bí òbí náà fine à ń bẹ ní àsìkò tó lágbára gan-an the same time wọ́n máa yẹ pé àwa fún ara wa là á fowó ara wa destroy àwọn ọmọ wa ọlọ́run bó bí yóò béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bó la ṣe ṣe àwọn ọmọ wa so eléyìí ó pàtàkì púpọ̀ àwọn ọmọ wa a ní láti mọ́nítọ̀ wọn nípa bó ni wọ́n ṣe ń lo social media àmọ́ àpèjúwe facebook wá ní the same thing telegram the same thing whatsapp the same thing àwọn instagram àtàwọn yìí tó ti ẹ̀dí ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíya fọ́tò ya gbogbo ẹ̀ ta subhanallah àwọn ọmọ ń ya ìyàkúyà láyé àwọn ọmọ ń ya ìyàkúyà láwọn ọmọ kéèkéèkéèkéèké tó ṣe pé tẹ bá wo àwọn pictures wọn tán yà ẹ̀rọ báyàn ọmọ mi ti tara ẹ lọ́pọ̀ fún àwọn ọkùnrin ni ó lọ́mọ obìnrin kan tó ṣe pé látàrí Facebook náà lòun àtọkùnrin kan ti pàdé ara wọn ibẹ̀ náà ni wọ́n ti bára wọn sọ̀rọ̀ pọ́n wọn fẹ́ fẹ́ ra wọn ọmọbìnrin ẹ̀dẹ̀ kúrò ńlé wọn láti bí èkó ń bíbà yìí ni ó gba àbújá àbí kankan ló gbà lọ láti lọ pàdé ọmọkùnrin yẹn káwò kò kúrò nílé wọn kó tó mí tiẹ̀ nìyẹn ni ó dẹ̀ tírèzì ọmọ yẹn lọ sí kíni lọ sí àbújá yẹn dẹ̀ ló lónìí ó dọ́pẹ̀ síbẹ̀ so jẹ́ pé a máa ṣẹ́ẹ̀kì àwọn ọmọ wa má lo trust ọmọ ẹ o ipe kò lè ṣe má àsìkò táwa àsìkò tó lé ní kọ́lọ́n bá kó ṣàánú wa èèyàn gbọ́dọ̀ máa mọ́nítọ̀ wọn kí ẹ mọ wo kí ni nǹkan tó ń ṣe àti sèyìn ó ṣe tèèyàn tọ́lọ́wọ́n bá ní ó sọ pé ó gbìyànjú ṣùgbọ́n kí ẹ wá fi wọ́n lẹ̀ kí ẹ lásìkò táwa ní ọmọ kankan náà ní fóònù títí ẹ̀ ìtàn fi fóònù yẹn ṣe là ń sọ nísìnyí ìtàn fi fóònù yẹn ṣe òun ni tàn sọ a ní láti mójútó àárín yẹn gan so yẹn ó jẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké fóònù tí ó bá yípa gbé e fún wọn náà ká mọ́nítọ̀ nǹkan fi ń ṣe àwọn kẹwàá yìí wọ́n lè lò ó láti lè assist hibzu wọn mọ̀rọ́jà gbogbo ẹ̀mọ́ra wọn ni wọ́n lè lò ó fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ká nípa àwọn nǹkan wọ̀nyí nìkan náà ń lò wọ́n fún kò bá ti lọ dájú ṣùgbọ́n tẹ́ bá ti gbé ilé wọn lọ́wọ́ báyìí ẹ ti ṣí géètì ń lò ó fún àwọn nǹkan aburú àwọn nǹkan tó lè ba àlùkìyàmọ̀ wọn jẹ́ ẹ ti ṣí géètì ẹ fún wọn ṣòwò la ṣe fẹ́ ṣe àárín yìí ń ta gbọ́dọ̀ wò ni ẹlòmíì tó bá gbé fóònù yìí fáwọn ọmọ yìí ni kò ní wẹ́yìn wò ọmọ wa lo àsìkò tó pọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí à ń play game à ń play gbogbo nǹkan tí ó lo àsìkò ẹ̀ fún yẹn so nísìn ó di pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn àmọ̀wé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orí wọn kú sí látara pé kí ni in tó ń lo àsìkò wọn fún in tí ó yẹ kan lo àsìkò wọn fún ni nǹkan bí ọdún bíi mẹ́ta ọmọ ẹni sẹ́yìn òun ni wọ́n sọ̀rọ̀ ń pa bí a bbc àbí kankan ló gbé ọmọ tó play game fún 48 hours kò ń ṣe mùsùlùmí o ó play game fún 48 hours ọjọ́ méjì ló fi play game ó dẹ̀ ń bá dùn ẹ lọ ọmọ tí ó sùn káwo nǹkan tí ó ṣẹlẹ̀ sórí ọmọ yẹn earthwise ṣùgbọ́n géèmù tó ń play yẹn nìyí pẹ̀lú fóònù tó mú dání kò jẹ́ kó rántí pòun fẹ́ sùn oorun yẹn gan wá torí pé ó ń gbádùn géèmù rẹ̀ sọ́rọ̀ ọmọ báyìí bóò ló ṣe fẹ́ mọ̀wé tó ṣe pé géèmù ló ń lo àsìkò ẹ̀ fún àwọn òbí náà dẹ̀ ní wọ́n assist ẹ̀ ìtàn assist ẹ̀ fún lọ́dọ̀ ti tí wọ́n òní fóònù tán gbére lọ́wọ́ tó fi ń play géèmù tó jẹ́ pé eléyìí a ní láti wò ó dáadáa ọlọ́run bó béèrè lọ́wọ́ wa bóò la ṣe tọ́ àwọn wa la ṣe rí àwọn wa so yíò jẹ́ títí àwọn ọmọ náà ká lọ sí ọdún ẹni tó jẹ́ ọkọ àtaya eléyìí náà kọlọ̀wọ́ kó ṣàánú wa ní ní àwọn ìlú bí ilẹ̀ lárúbáwá saudi ní kuwait ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ reti ìkọrẹ ẹni nísìn ó pọ̀ mbẹ̀ réètì ìkọrọ ẹni ó pọ̀ mẹ́ jantirẹrẹ kí ló fà á ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti wà expose sí nǹkan tí ó yẹ kan expose sí látara wípé wọ́n ní access sí facebook wọ́n ní access sí twitter ní snapchat ẹ̀kìní kankan kamara wọn oríṣiríṣi so ó di wípé àwọn ìwà àbàjẹ́ tí àwọn obìnrin gẹ̀ẹ́sì tí wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ilẹ̀ lárúbáwá iná àwọn náà ti rá àwọn nǹkan wọ̀nyí so àwọn ìwà yẹn ni wọ́n ń wù nílé eléyìí ni ó jẹ́ nǹkan tó ṣe wípé kò jẹ́ kí àwọn ọkọ wọn kí wọ́n lè gbà títí wọn mọ́ ó wá ń sí wàhálà bẹ́ẹ̀ lélẹ́yìí ó máa pìrìsẹ́ǹtì kìíní ìbí ẹni wípé èyí tí ọ̀làjú ń bẹ lórí ẹ̀ lélẹ́yìí ọmọbìnrin tó ń borí dáadáa tẹ́lẹ̀ ó ti wà expose sáwọn ọmọbìnrin tí wọ́n borí tán believe pé bí borí ní slavery ni ló fi jẹ́ pé nísìn bẹ́ẹ̀ dáwùjọ Saudi nísìn àwọn ọmọbìnrin wọn ò borí dáadáa mọ́ àfọ̀n tọ́lọ̀ bá ṣàánú wọn ló kù ẹ̀rí tí ó ṣe orílẹ̀ gbóló ti kọ́ ẹlòmí ò travel out of Saudi Arabia ni kò dá Amẹ́ríkà rí kò dé Britain rí ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà tó ń ṣẹlẹ̀ ní Britain ó ń rí easily ní orí fóònù ẹni through facebook ní àbí through twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi rí gbogbo àwọn nǹkan wọ̀nyí so ló fi jẹ́ pé àwọn obìnrin wa a nílò láti ṣe wáàsí fún àwọn náà káwọn náà dẹ̀ ṣe wáàsí fúnra wọn torí pé àwọn kìíní social media yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lò ó dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn ń lo àwọn nǹkan wọ̀nyí tó fi jẹ́ kán máa ṣe nùṣúùzù fún àwọn ọkọ wọn òun náà ni kán máa gapá lórí àwọn ọkọ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe eléyìí mi sọ pé àwọn obìnrin wa nàìjíríà nìkan obìnrin lágbàáyé generally mo máwọn ilẹ̀ lárúbáwọn ẹ̀ fi ṣàpèjúwe torí pé àwọn ìlú tá a sọ wípé ó yẹ kẹ́sì dùn lára lélẹ́yìí ṣùgbọ́n rẹ̀tì tí wọ́n fi ń kọra wọn lẹ́ ń bẹ̀rẹ̀ ó serious látara àwọn àdánwò ìtànpé social media yìí nísìn obìnrin ó wà lórí wọ́n ti kírẹ́ẹ̀tì gúrùpù kan lórí WhatsApp gúrùpù tán kírẹ́ẹ̀tì ìsìn bọ́n ṣe mọ́ encourage ara wọn lórí bó ṣe nígbà fọ́pọ̀ ẹ̀ ìwọ̀n náà òun gọ́gan o wọ́n rẹ̀ jẹ gan mi ò lè gbarú ẹ̀ sẹ́lẹ̀ yóò sọ títí ẹ̀ èyí náà sọ títí ẹ̀ ọkùnrin ó kàn rí pé ìyàwó bẹ̀rẹ̀ sí wà wà ń lé ni yóò di pé bóun bá sọ fún pé báyìí ni a ní kò sí tó jọ torí pé kí ni ó ti láwọn teachers míì nínú gúrúùpù tí ó ń bẹ obìnrin míì tẹ́ bá wo groups tó wà ní ó fẹ́ lé 30 ó fẹ́ lé 30 groups ó lè jẹ́ pé gúrúùpù kọ̀ọ̀kan káàbù kéré jù pé èèyàn 200 ló ń bẹ gúrúùpù kọ̀ọ̀kan eléyìí kọ yóò ká eléyìí kọ yóò ká eléyìí sẹ́ndì ohun yóò gbọ́ eléyìí sẹ́ndì kìíní àsìkò wo ló máa fi ilẹ̀ láti lè fi àtẹ́ndì sí àwọn ọmọ àsìkò wo ló máa fi ilẹ̀ láti lè fi àtẹ́ndì sí ọkọ àsìkò yẹn nìyí ìsìnkà pé pásìkò tó kéré àbí kò tiẹ̀ mọ́ lásìkò obìnrin ní ojú kó síbi à ń ka mẹ́sẹ̀jì à ń ṣe kínní à ń fèsì padà à ń ṣe kínní tí oúnjẹ tó gbé kaná èjó náà obìnrin mi yóò jòkó tí à ń fún kan lẹ́sìn lórí wọ́sàpù títí títí ọmọ èèlọ tọwọ́ bọ̀ náà tí ọmọ ègbá electric kinní mú kò ní torí pé kò rántí gbogbo tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ tóun náà bá tún wá lọ tó ní ọkọ̀ tó dàbí òun náà ọkọ̀ náà rọra palẹ̀ máa rẹ̀ lòun náà ń tẹ̀ tàwọn náà ń tẹ fóònù bẹ́ẹ̀ làwọn máa ń fọ́ra wọn lórí lọ torí pé wọn rẹ̀ èèyàn kan tí ó ṣe káìsíra wọn tí wọ́n ní so kálukú wọ́n ṣe tiẹ̀ lọ ni so àsìkò tó yẹ kí ọkùnrin àtóbìnrin kọjọ gbádùn ara wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ìyàwó ni mo busy mo busy mo ní láti time response àwọn kan ní bẹ́ẹ̀ ni whatsapp ní àǹfààní bẹ́ẹ̀mbẹ́ tó pọ̀ èyàn lè bá wọn lectures oríṣiríṣi ń bẹ èyàn lè wà láwọn platform tó ṣe yí pé ẹ mọ̀ fúnra yín nímọ̀nà dáadáa ṣùgbọ́n pẹ̀lú eléyìí ni ẹlòmí ó kó sí kí ni wrong platform ẹni tó ṣe pé ilé rẹ̀ ti tòrò tẹ́lẹ̀ látara kó lọ join WhatsApp group òun ló balẹ̀ rẹ̀ jẹ́ obìnrin tí ó ti lé ọkọ òun ni ó mọ ọfẹ́ni tó ń bẹ ń lé ọkọ nímọ̀ràn òun ni ó mọ advice ẹ̀ nǹkan tó yẹ kó ṣe ni bí àwọn tí wọ́n láwọn ń ṣeré tàgé àbí nǹkan kan mọ́ra wọn tí wọ́n láwọn káwọn èèyàn lẹ́kọ̀ọ́ tẹ́ bá wá wò pé sí ayé rẹ̀ òun gan fún yóò sí lé ọkọ ni kò sí lé ọkọ bó lẹni tí ò sí lé ọkọ tí ò lé ọkọ kan gbé yóò lòun fún wọ tó ń bẹ nílé ọkọ nímọ̀ràn ó mú kúfẹ́ bá yé ẹ̀jẹ́ ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ẹ káwọn obìnrin wá wò ní bẹ́ẹ̀ ni àdánwò tí kò ṣeé sá fún ni dàtí sáàrí bí sá kúrò ń bẹ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti lo nǹkan ìbò ṣe ẹ̀ká lò bí ìdó olójú méjì ni so èyàn gbọ́dọ̀ gbìyànjú kó lò dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ni àárín òun àtọkọ rẹ̀ ti dàrú látàrọ ara ọ̀rọ̀ kíni social media obìnrin lé ní ní látara ọ̀rọ̀ social media facebook nǹkan nǹkan mọ́ra wọn òun ló pé ó wà connected mọ́kùnrin mi ìyàwó lé ọkùnrin mi ó dẹ̀ mọ́ tó tiẹ̀ látara kíni látara social media látara whatsapp wọ́n da gúrùpù mi lẹ́ngbà mi àtọ́gbìnrin àtọ́kùnrin ló mọ̀ bẹnu gúrùpù ọkùnrin wá fẹ́ ṣe bàjẹ́ yóò kàn wo lọ báyìí eléyìí rà pé nọ́mbà obìnrin ilé ìṣẹ̀rífà àbí kíni tí ó bá mẹ́sẹ̀jì ẹ̀ tó náà bá jẹ́ obìnrin tó ṣe pé bàjẹ́ ń bẹnu ọkàn rẹ̀ tẹ́lẹ̀ òun ló ṣe kí ni yóò fọ́ọ̀lù fún yóò di pé yóò máa bọ́ ọkùnrin míì sọ̀rọ̀ látara rẹ̀ wọ́n ní appointment síbi kan tó ti lọ pàdé ara wọn látara eléyìí wọ́n ṣe bàjẹ́ fún láàrin ara wọn ní Islam lòdì sí gbogbo orú àwọn nǹkan báyìí sóbìnrin míì yóò ní ọkọ lè jókòó ọkùnrin ọlọ́kùnrin ó dẹ̀ máa bá sọ̀rọ̀ ọkùnrin ọlọ́kùnrin yóò máa bá sọ̀rọ̀ bí ó ní kí ni facebook friend ó ní àá facebook friend báwo gbogbo àwọn nǹkan ẹ̀yìn kan tí ó bẹ́sìn mú ní àwọn nǹkan tó máa jẹ́ kí lè dàrú ní ṣé tó bá fi lè mú àfẹ́tì àwọn tó lárúbáwá tá a sọ pọ́dọ̀ wọn lẹ̀ sígbà dọ́dọ̀ wa bó wà láwa tí ò ní àfẹ́tì wa so obìnrin tó ṣe pé kò fẹ́ kí lè dàrú ó gbọ́dọ̀ ṣọ́ra fáwọn nǹkan wọ̀nyí kó kọ́ṣọ́nà rẹ̀ àti ń lo àti ń lo ọ̀rẹ́ di ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kọ́ṣọ́nà rẹ̀ the same thing náà ni ọkùnrin bá ṣe ń lo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mọ̀ ń tà ń ṣe pẹ̀lú ẹ̀ ẹlòmíì yóò lọ wọ àwọn whatsapp group wọ̀nyí àbí facebook yóò rẹ́gísítà ń bẹ́ láti lè máa fi ọ̀ǹtà obìnrin àwọn ọmọ ọlọ́mọ ìyàwó níyàwó yóò máa lé wọn káàkiri láti lè ṣe ìbàjẹ́ pẹ̀lú wọn eléyìí náà ń ta gbọ́dọ̀ wò ní then a gbọ́dọ̀ jẹ́ kíkí ní ìní kó jẹ́ nǹkan tó ṣe pé àákùdùn dé lẹ́fù pé a gbàgbé responsibility wa ń lé ẹlòmíì látara ọ̀rọ̀ whatsapp kìrí kankan kàmára wọn ni òun àti ìyàwó rẹ̀ ń wúra wọn lọ́ọ̀kan báyìí àwọn ọmọ rẹ̀ kò tiẹ̀ ní táìmù fún wọn láti lè caution wọn láti lè tún wọn ṣe lórí àwọn kankan sẹ́gbà táwọn ọmọ náà bá rí pé bàbá àwọn ò ráyè tàwọn nìyí àwọn ọmọ náà wọ́n fọ́ọ̀lù fún anything tán wá rí àsìkò tó yẹ kí bàbá fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ kò ní time fún rárá ìyá ò ní time fún wọn ta ni ó wá kọ́ àwọn ọmọ yìí ṣé skul tí wọ́n lọ tí wọ́n ti lọ pàdé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti kọ́ wọn ní nǹkan tí ó wúlò fún wọn in tí ó bá yé àwọn ọmọ yẹn jẹ́ òun náà ni tí wọ́n kọ́ ní skul kò sí múra gidi so ló fi jẹ́ wípé àárín yẹn náà àwa tá a jọkùnrin náà àgbọ̀rọ̀ wò ó ìyẹn àwa tá a jọkọ ẹni tí ó rẹ̀ sí ìníyàwó náà ó gbọ́dọ̀ wọ́n bí tó ń lọ kò ń ṣe ọ̀rọ̀ facebook facebook facebook ẹlòmí ó jókòó ti facebook ní láti àárọ̀ dalẹ́ tẹ́bá wo kí làwọn nǹkan tó ń wo nbìkíní yìí àwọn nǹkan tí ó bá a mú gẹ́gẹ́ bí n ta sọ àdánwò tó rẹ̀ ń bẹ ni pé tó o bá ní oṣìbì kan nísìn wọ́n gbé nǹkan tó o nífẹ̀ẹ́ sí àwọn yóò sẹ́ndì friend request sí ẹ ẹni tó bá friend request ẹ ní ó lè jẹ́ pé wọn àtàwọn ọmọ tán wọ̀wọ̀ kú wọ nǹkan nǹkan mọ́ra wọn ni wọ́n jọ jẹ́ friends automatically àwọn ọmọ tán wọ̀wọ̀ kú wọ yẹn náà ni wọ́n ti di friends tiẹ̀ náà nítorí bá ti ń rí wọ́n mọ̀ gbowá fún wọn náà ni wọ́n lè sọ pé kí ni in tó wá káàkiri ni wáàsí kìíní ibi tó ti lówó wáàsí iṣẹ́ kìíní kan owó wáàsí yẹn tán the next thing tí ó gbé wá fún ẹ kò ní ọmọ tó ṣí báyà alẹ́ obìnrin tó ṣí báyà alẹ́ àbí tó ṣí bàdílẹ̀ ni ó gbé wá fún ẹ wọ́n tó ẹ̀ṣẹ̀ wó wáàsí tán the next thing tí ó fún ẹ òun ni ẹni tó ṣí báyà alẹ́ àbẹ́yìn tó ṣí bàdílẹ̀ O ni wọ́n á fún ẹ àbófin tó ẹ̀ṣẹ̀ wo lecture tán the next thing tí ó gbé wá fún ẹ òun ni kíni ìkan kí nǹkan ó lè jẹ́ pé kíni oògùn téèyàn lè lò tí ó jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ kó ṣe kíni kógùn ni ó gbé wá sẹni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó bá ṣàánú lọ́kùnrin àbí lóbìnrin ẹ́ yóò jòkó tí tí ó farabalẹ̀ wò dáadáa tí ó yòó níbi ìbàjẹ́ yìí ẹni tọ́lọ́run bá ṣàánú òun ni ó fàárẹ ṣe àwúzùmí láì ni ó kúrò ń bẹ́ bọ́ ṣe gbé nǹkan ẹwà ṣùgbọ́n èèyàn mélòó nu wa ni ó ṣe àwúzùmí láì ni ó sáré kúrò ń bẹ́ ẹlòmíà ní jẹ́ kí jẹ́ sáré wo díẹ̀ náà jẹ́ sáré wo díẹ̀ jẹ́ sáré wo díẹ̀ yẹn ni ó padà di púpọ̀ sàwátà àti ìníyàwó náà báwátà àti ìlọ́kọ a ní láti mọ bó a ṣe ń lo kìíní yìí tó bá ṣe pé nǹkan tí yẹn lè avoid kí n avoid position tèmi years back tí mo rẹ̀ ṣì dúró dì lórí ẹ̀ òun ni pé kí lóbìnrin wá lórí facebook kí lóbìnrin wá lórí facebook bẹ́ẹ̀ ni àwọn obìnrin lọ síbẹ̀ ṣùgbọ́n mi ò rí nǹkan tí máa sọ wípé ohun wá ń bẹ̀ ó fẹ́ jẹ́ kí wọ́n ọ̀ǹtì òun ni ẹlòmíràn ló ń polówó ọjà òun níbẹ̀ kọlọ́mọba kó ṣàánú wa ọjà pípolówó òun ló máa fi débẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kí nǹkan ni ó padà máa rí ààrẹ lómi ní sin lórúkọ pé òun fẹ́ ọjà ni òun gangan fún ni ó gbé píktọ̀ ààrẹ síbẹ̀ ẹ̀rà àwọn obìnrin tó ṣe pé àwọn náà máa sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n láwọn àdírẹ́sì àwọn èèyàn so látara ara ọkùnrin tí wọ́n ní nínú rẹ̀ ni ẹlòmí ó send friend request sí tí dáadáa bá ṣe lára rẹ̀ òun ni ò ní fọ́lù fún nǹkan yẹn kó lọ jẹ́ pé ẹni tí change ń bẹ lọ́wọ́ ẹ̀ ló send friend request sí tọ́jọ sọ̀rọ̀ lórí messenger lẹ́yìn ìgbà ẹ̀ tó ní kó send account number sóhun tó transfer bí hundred thousand ló kọjú sákàǹtì yẹn náà obìnrin yẹn tọkọ ẹ bá délé lálẹ́ wáyé ó kọ́kọ́ wọ ọkọ náà pé tániwọ́ yìí ṣe ṣe pé tí bá sì jòkó pẹ̀lú wọ yìí mo fẹ́ ba yí ara mi jẹ́ yìí àjọ mú gàrí àjọ ń ṣe kìíní ìyẹ̀kẹ́ ló sẹ́ni 100,000 sí mi yìí yóò tún túrò tó bá sùn lóhun yóò tún jí pípé ah, ṣèṣọpọ̀ opportunity mo fẹ́ mí sí báyìí so àmọ́ yóò obìnrin tó ti kúrò nílé ọkọ nítorí irú nǹkan báyìí àmọ́ yóò obìnrin tó ti kúrò nílé ọkọ nítorí àfi bẹ̀rẹ̀ náà ni pé kí ni òun fẹ́ polówó àwọn wòsíwòsí òun lórí Facebook nítorí bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n kàgbákò àwọn kọ́sítọ́mà tó ṣe pé wọ́n ń ṣe kọ́sítọ́mà àwọn fẹ́ ọ̀ǹtì àwọn obìnrin àwọn fẹ́ ọ́n ti àwọn obìnrin ni àmì ẹlòmí látàrú nǹkan báyìí ni wọ́n ti gbé tí wọ́n lọ fi ṣògùn owó kọ́lọ̀ ọba kó ṣàánú wa so kí ní ìtàǹbá yìí ìtàǹbá yìí tó yẹ pé ẹni tó wá sọ fáwọn èèyàn yìí pé ẹ má dé bẹ́ẹ̀ àwọn èèyàn ò pé ṣómọ́ tó ń sọ ṣá gẹ́gẹ́ bí tí mo sọ mo ní ọ̀rọ̀ ó ń ṣe à ń ṣe kámẹ́rà àwọn fóònù tó ní kíní àwọn afá nípìnlẹ̀ wọn ẹmọ́ra ẹmọ́ra ní 80s nǹkan kàmọ́ra wọn ni tó bá lọ ṣe ájì ta ni wọ́n tí wà ya fọ́tò níbi ẹgbẹ́ kàábà bí kiri ni wọ́n gbá lọ́wọ́ ẹni àwọn ọlọ́pàá tán wọ́n gbá lọ́wọ́ ẹ fatuwa dáadáa gbà ẹ ṣùgbọ́n nísìnyí ní tó bá wù ẹ̀ kó ṣe ni bó bá tàwáàfù tó ń ya rẹ̀ báyìí tó pé lè tàwáàfù àkọ́kọ́ lélé yóò ẹlẹ́kejì mo tún lọ yóò ẹlẹ́kẹta mo tún lọ yóò in fact ibi tí kìíní bàjẹ́ dé ń sìn ẹ̀fẹ́ kà tó 30% àwọn tó ń ṣe tàwáàfù àbí 20 ó kéré jù kálukú ló mú fóònù tó fi ń ya rẹ̀ tó fi ń ya rẹ̀ kò lè sẹ́nìbọ̀dì tó sọ fún wípé má ṣe àwọn ọlọ́pàá tán máa ń sọ pé ẹ gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ ya fọ́tò ń gbà yẹn ẹ máa rìn jìnnà jìnnà jìnnà tó lọ da, ẹ lọ yọ ṣe ni àwọn ọlọ́pàá àgbà yẹn ara tiwọn náà ti balẹ̀ dé torí kó ti di fìtínà tó káàkiri nísìnyí ẹ̀mí ọmọ nàìjíríà ká ya ọmọ ghana eléyìí a àwọn èèyàn wà ló dé a dojúlé wa àwọn náà wò pa àwọn ni torí pé nǹkan tí ó fún ìlú tiwọn náà lórúkọ burúkú ní ọmọ afẹ́fà fún tẹ́lẹ̀ ní ẹ́ra wọn tó ń rìn káàkiri tó ṣe kóbìnrin ó múra dáadáa nísìnyẹ lè róbìnrin tí ó wọ̀wọ̀ kú wọ̀ tẹ́lẹ̀ ní rọmọ ìlú olóbìnrin tó ń wọ̀wọ̀ kú wọ̀ ní Saudi ẹlẹ́rà lálàájì ẹni tó wá ṣe ájì lóbìnrin ọmọ Nàìjíríà tó ṣe pé yóò ṣe ọrùn rẹ̀ lẹ́ẹ̀ torí ijó ọ̀rọ̀ abẹ́bí ihun rẹ̀ ó mọ̀ ń níta òun náà sì ló ń fi nǹkan borí lẹ́ni tó ń rẹ̀spẹ́tì àwùjọ tó ń wá nígbà yẹn ṣùgbọ́n ó lè ṣí gbá ayá lẹ́nu àwọn ọlọ́pàá onílé wọn nílé sọ fún pé nífi ọmọ ìlú gangan ló ń ṣàwọn nǹkan wọ̀nyí ibi tí nǹkan ti bàjẹ́ dé látara kí ni social media àwọn wọn ti wá exposed so àwọn ọmọ wa expose tó àwọn nǹkan wọ̀nyí délẹ́bù wípé ó wù wọ́n láti jáde lọ síta káwọn tiẹ̀ lọ níti àwọn yìí gan gbogbo àwọn olóńkọrin wọ́n ṣe kiri kan ìjọba náà wọ́n kó tẹ irú tẹ́lẹ̀ lọ ṣe ń ta ẹ̀yẹ̀ tí ká gbé wá fún yín nínú ìlú àfẹ́kẹ́ jáde lọ́mọ́ ibi tí àdánwò ṣe kiri tó dé à ń sọ ti sàáyé àgùsàgbẹ̀tú ẹ̀yìn o tẹ́bá wá lọ sáwọn ìlú yòókù ńkọ́ ẹ̀rí oríṣiríṣi àwọn nǹkan ọmọbìnrin ó wọ́wọ́ kúwọ́ látara àwọn nǹkan wọ̀nyí kódà ẹni tó jọ máa fà gan-an tó ń ṣe wáàsí ẹ̀rọ àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n tó jẹ́ òdodo òní ní ká mọ́ sọ kálukú wa láàrùjọ níwájú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tó dá wa ó nǹkan tó fẹ́ ká jìnà sí agbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ìwọ gẹ́gẹ́ bí individual ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ntọ́lọ́wọ́ bá fẹ́ ó gbọ́dọ̀ jìnà sí nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ ìwọ gẹ́gẹ́ bí òbí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ntọ́lọ́wọ́ bá bójútó yìí àwọn kan wọ̀nyí ní àǹfààní tòótọ́ táàrin ṣùgbọ́n pẹ̀lú àwọn àǹfààní àwọn aburú rẹ̀ pọ̀ àwọn àfáà tó ń takò gidigidi tẹ́lẹ̀ wọn lè takò mọ́ torí pé kò ṣe pé wọ́n gbà pé nǹkan tó dá o ṣùgbọ́n gbà pé fìtínà tí gbogbo èèyàn ti kó sí ni fìtínà tí gbogbo èèyàn ti kó sí ni so wọ́n tó wá ní nǹkan yóò dáa nísìn ojú táwọn èèyàn ó máa fi wù ẹ́ ojú ẹni tí ò lajú tí ni tó ń tí gbogbo àwọn àdánwò tó ń bẹ́ ń bí nǹkan yìí ni sórí tí problem wà gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n níta lè ṣe náà ni ká gbìyànjú láti máa pàkíyèsí ara wa kí n kálukú wa káwo àwọn nǹkan wọ̀nyí so ìyẹn jẹ́ agbègbè kan agbègbè míì òun náà ni ká máa rántí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wọn al-Qur'an karim ọlọ́wọ́n bá ní wala takfu ma laysa laka bi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana 'anhu mas'ula ọlọ́ni tó bá mọ̀ ń pa rẹ̀ tọpinpin rẹ̀ tọpinpin rẹ̀ àsìn má lọ sọ torí pé kí inna as-sam'a wal etí gbọ́ta fún yín yẹn walbasor ìrìnà ta fún yín yẹn walfuada bákan náà ọkàn ta fún yín ta fi ní kẹ́ yàtọ̀ sí àwọn ẹranko kúlù ula ìkẹ̀kẹ́ ní àlù mùsùlùmá ọlọ́ni àábèrè bẹ́ẹ̀ ṣe lùkọ̀ọ̀kan nu wọn o ọlọ́wọ́n bá láàbèrè bẹ́ẹ̀ ṣe lùkọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí so o fẹ́ sọ̀rọ̀ mọ̀ tó ìtò bá ní mọ̀ ń pa rẹ̀ mọ́ sọ ọ́ wọ́n fún àwọn èèyàn ní fake pieces of information rí pé nǹkan tó fẹ́ disseminate fáwọn èèyàn ìtò mọ̀ ń pa ni tó bá mọ̀ ń pa rẹ̀ mọ́ sọ pé o fẹ́ jẹ́ kí inú àwọn èèyàn dùn mọ́ sọ pé o fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn mọ́ sọ pé torí pé wà àtìyàn kan níjà kó máa sọ nǹkan tó mọ̀ ń pa tó bá sọ mọ̀ pé kí ni òóròjọ rẹ̀ ń wájú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní idh yatalaqa al-mutalaqiyan عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد Allah ní àwọn màláíkà méjì ìkan wà lápá ọ̀tún ìkan wà lápá gbogbo tẹ́ ń sọ ni wọ́n ń gbà ó gbogbo tẹ́ ń sọ ò ní wọ́n ń gbà ni wọ́n dẹ̀ ń kọ́ lẹ̀ ma ọmọ ènìyàn ò ní sọ gbólóhùn ẹyọ kan illa ladayhi raqibun atid àbí kó ṣe pé raqib ẹni tó ṣe wípé ó ń sọ atid tó ṣe pé ó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn méjì ni wọ́n ìkan ó máa kọ iṣẹ́ dáadáa ìkómọ kọ iṣẹ́ tí ó dá tí ń kálukú wá ń ṣe káwọ àsìkò tá ń lò lórí facebook èyí tó wo mélòó ló dá ń bẹ́ kó kọ kalẹ̀ èyí tó wo tí ó dá òun ó kọ kalẹ̀ sọtúbà àdìjọ́ ń gbèndé alkiyama ó máa fi hàn wá ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wa kulla insani alzamna ta'irahu fi unuqi ويوم القيامة نخرج له كتابا يقرأه منشورا ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọmọ ènìyàn kọ̀ọ̀kan iṣẹ́ tó ń ṣe àti wé ma lọ́rùn bó ṣe ń ṣe yẹ kì ní ẹwà sí kìí bí bàtà ti gbé sí lọ́rùn gbogbo àwọn nǹkan ẹni ó wà recorded tó bá jọ ń gbé ní dalí kìyàmẹ́ ní àátẹ̀síwájú rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ni ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka raqiba alayka asiba ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni àánìkì ni tí ààrẹ nìka ó ti tó wọ́gan fún rẹ̀ tó lẹ́ni tí ó ṣe ṣèwà rẹ̀ so ká mọ̀ wípé facebook ni twitter ni whatsapp ni in tó fẹ́ kọ síbẹ̀ mọ̀ wípé bó ṣe ń kọ́ tí ó bá kí ń ṣe nǹkan tó correct orí ìbálẹ̀jọ aburú ń bẹ tó bá ṣe pé nǹkan tó correct ni ó gbalada ń tó bá jẹ́ ṣe olóore tó wá ṣe pé nǹkan tó ń kọ nǹkan tó ṣe wípé ó jẹ́ nǹkan fi spread ìbàjẹ́ ni ó ṣe kí ni ó gbalada ó gba ìsan ń spread ìbàjẹ́ sẹni tó ń spread tó ń gbé picture rẹ̀ tó ń upload rẹ̀ kó mọ̀ kó gba nǹkan yẹn náà ni wọ́n ṣèṣirò òun lé lórí. ẹni tó ń upload àwọn pictures àwọn new pictures àwọn pictures tó gbìyànjú ti ṣígbà ayé àti bẹ́rẹ̀ tó lóun gbà òun jẹ́ òun jáyé tó ní òun gbádùn ara wọn gbogbo ẹ̀ náà ni ó ṣàkáǹtì tó bá rí john gbendé alkiyama in tó ń ṣe gbogbo ẹ̀ ni ó ṣe àkáǹtì ẹ̀ ni so a gbọ́dọ̀ bọ́ àárín iye so ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé na kunna nastansikh ma kuntum ta'malun ntẹ́ ń gbogbo ẹ̀ là ń kalẹ̀ gbogbo ntẹ́ ń patapata pátápátá lẹ̀ ń kọ kalẹ̀ à ń kọ kalẹ̀ ntẹ́ ń à ń kọ kalẹ̀ ntẹ́ fojú yín wò à ń kọ kalẹ̀ lára ṣẹ́ tẹ́ náà ni hápa ọkàn yín ìgbàgbọ́ tẹ́ ẹ gbé sínú ọkàn yín ó ní pé rẹ ó dàrú ó ṣàkáǹtì ń torí pé ọlọ́wọ́n bá tó fún ẹ lọ́kàn yẹn ni ó máa ma fún ẹ lọ́kàn yẹn láti ṣòfinyàn láàrin ìwà àtàwọn ẹranko ni ìtọ́lọ́wọ́n bá fún ẹ nílà aká yẹn ni ọlọ́wọ́n bó fáwọn ẹranko ṣùgbọ́n ọ̀tọ́lọ́wọ́n bá fún ọlọ́wọ́n bó ṣe ṣirò rẹ lórí tó fún ẹ yìí so akúgbọ́dọ̀ máa wo gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì púpọ̀ so ẹni tó bá mẹ́lẹ́yìí ó fẹ́ kọ nǹkan ó ronú sí kó tó kọ ṣé nǹkan tó fẹ́ kọ ṣé n tó kọrẹ́kì rẹ̀ èyí tó fẹ́ post yìí ṣé nǹkan dáadáa ni àbí kò ń ṣe nǹkan dáadáa èyí tó fẹ́ máa gbé káàkiri yìí ṣé nǹkan tó dáa ni àbí tí ó dáa èyí tó fẹ́ sọ yìí ṣé n tó dáa ni àbí tí ó dáa mọ́tàwó kó kí Facebook kó kà máa bọ́bù WhatsApp kó kà máa káṣá máa gbé gbogbo ń ta bá ti rí ni kíbẹ̀ kọ́ tó fẹ́ káwọn èèyàn kọ́ níbi tó ń sọ níbi tó ń kọ́ ó gbọ́dọ̀ pè lọ́wọ́ rẹ̀ torí pé kálukú wa à á ṣèṣirò níwájú ọlọ́run bá nípa gbogbo ń ta bá sọ nípa gbogbo ń ta bá kọ nípa gbogbo ń ta bá ṣe nípa gbogbo ń ta bá fi ọkàn wa rò tó ṣe wípé a di ọkàn wa lé e lórí gbogbo ẹ̀ náà ni ń ta ṣe ìṣirò so ló fi jẹ́ pé social media bẹ́ẹ̀ ni social media náà ni medium ti gbogbo wa ta fi ń bára lò láwùjọ ni àwọn nǹkan fàní tá a lè ṣe ó pọ̀ ń bẹ́ẹ̀ a lè bára wa tajà rajà níbẹ̀ a lè invite ara wa a lè communicate pẹ̀lú ara wa bóyá a ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè pass information fúnra wa àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó la ṣe fẹ́ lo àwọn nǹkan wọ̀nyí wọ gẹ́gẹ́ bí eléyìí pàtàkì so ló fi jẹ́ wípé àwọn àfá tí wọ́n ń sọ̀rọ̀ lórí nǹkan báyìí agbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ̀nyí àfá tó bá ní ti ń bọ̀ wá wọ́n bẹ́ òkun wa náà fi ní mọ́lọ́bẹ̀ ẹni tó ní lọ́bẹ̀ ó wo ti dàrú náà ni àwọn àkúsà àwa kan gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n mélòó nu wa lẹni tó ṣe kó qualify láti wà ń bẹ̀ láti tún nǹkan tó ń bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ni tó ń bàjẹ́ níbẹ̀ yẹn ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ wa yìí tá a fi tún un ṣe àwa náà ṣe kí ni à ń bá a lọ ni àfẹnitọ́lọ́n bá ṣàánú lókù àfẹnitọ́lọ́n bá ṣàánú lókù so eléyìí nǹkan tí a gbọ́dọ̀ wòye sí dáadáa ni abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ inṣáàlá àádádún bí wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh جزاكم Thank <clears throat> you. <clears throat> ìkọ́kọ́ ní Ìgbégbà tí wọ́n dá ń pẹ́sẹ̀ lọ́jọ́ yẹn, títà yẹn wà 35, wọ́n sẹ́yìn ti pẹ́sẹ̀ ẹ̀ sí mi létà. So, àmọ́ ọmọ sí ilé kó mi bàjẹ́ báyìí, tó bí o padà rí pẹ́sẹ̀ yẹn, ẹ̀kọ́ tẹ̀lẹ̀ sí mi. Bóyá ohun tí wọ́n béèrè kọ́ ni tí a dáhùn lọ́jọ́ yẹn. Wọ́n ti bá gbọ́ wọn lé títà yẹn bá wà ní tí bá gbọ́n wọn yé ń dáwọn ń béèrè lórí dropship èdè wípé àwọn gbọ́ yé pé kò kò bá ṣẹ̀rí àmú kéèyàn ta ọjà tó ṣe kó nǹkan ló ní nǹkan ló ní ọjà tó àbóòtà àwọn wá fi wé dropshipping pé òun náà wọ́n bẹ̀rù lọ́jà òun kọ́ lòun tajà òun gbà lọ́dọ̀ ẹlòmíì ni so tó fi jẹ́ wípé òun ta ọjà yẹn òun sì gba owó so tó bá yẹ pé ohun tí wọ́n ń béèrè yẹn so bóyá kí àwọn iṣẹ́ ìpàtún ọba àtẹ́sí pẹ̀lú àìsàn yẹn so tó bá jẹ́ pé tí ó bá rí bẹ́ẹ̀ tó bá wà níbi wọ́n bá wa tún pẹ̀sẹ̀ ẹ̀ béèrè so I lè clarify ọláwà yẹn coordinator sọ́mẹ́tọ̀ yẹn. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نعم ìbéèrè ni nípa dropshipping so kí ni wọ́n pè ní dropshipping òun ni pé èèyàn fẹ́ ra ọjà kan ọjà tí èèyàn fẹ́ ra yìí èèyàn fẹ́ ra ọjà kan ìtànpé dropshipping òun náà ni pé èèyàn fẹ́ ra ọjà kan èèyàn kan wá mọ̀ ń pa ọjà tí èèyàn fẹ́ rà yẹn ṣùgbọ́n kò kìí ṣe òun ló ní ọjà yẹn yóò display ọjà yẹn bí ẹni kó ń lòun ní yóò sọ yé tí òun ó ta fún wa tá a bá wá jọ agree òun ó wá padà lọ sí kọ́mpì tí ó ní ọjà yẹn tó ṣe máa wọn gẹ́gẹ́ ni wọ́n tà yóò sanwó fún wọn lára owó tí àwa san fún yóò wá ní kí wọ́n sẹ́ǹdì ọjà yẹn sí àwa yóò ní kí wọ́n sẹ́ǹdì ọjà yẹn sí àwa òun gẹ́gẹ́ fún rẹ̀ tó sanwó ọjà yẹn kò gba ọjà yẹn lọ́wọ́ àwọn tí ó rà lọ́wọ́ wọn kò gbọ́jà yẹn lọ́wọ́ àwọn tó ṣe kí ni tó ra lọ́wọ́ wọn kó tó pé ó ta fún bẹ́ẹ̀ ni Muhammad sallallahu alaihi wasallam ó ní wàlá tẹ́rẹ máa lè sàíjà ètò bá ní mọ́ta ọjà ta fún wa yẹn kò lọ́jà yẹn ó rí láì lórí wípé tá a bá ti sanwó òun ó lọ́kọ ọjà yẹn lọ́dọ̀ ẹni tí ó ní ọjà yẹn gangan òun ló fi tàá bá wa náà tí àwa bá sanwó tó wá ṣe pé ọjà tó ta fún wa ìgbà tí èdè bẹ́ẹ̀ kò sọ́jà yẹn kọ́ kí ló ṣẹlẹ̀ òun ti gbó lọ́wọ́ wa ní ìgbowó pé kí òun lòun ní ọjà yẹn bára tó ń kọ́ ló lọ́jà tó lè jẹ́ pé kọ́pì ẹyọ ọ̀kan tó kù ẹlòmí ìfira irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí kan ní àwọn sisters tó ṣe kó polówó àwọn kan náà lórí WhatsApp so èyàn kan wá sanwó rẹ̀ ìgbà tóun ló wà ní wọ́n ní kò sí kọ́pì yẹn mọ́ pẹ̀lú last copy àwọn ẹ̀yẹ́sẹ̀ parí ó rẹ̀ ti gbowó nǹkan yẹn lọ́wọ́ ẹni yẹn so eléyìí ó kó sí adé wà látẹ́bí ìmáàlì sáyẹ́ndà mọ́ta tó yìí náà ṣe eléyìí ní bó ló ṣe yàtọ̀ sí ètí wọ́n pè ní bẹ́ẹ̀ òsùpálà bẹ́ẹ̀ òsùpálà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó àkúrú eléyìí òun náà ni pé kí a ta nǹkan fún yàn ṣùgbọ́n tá a ta fún yàn kò ń ṣe nǹkan tí ó wà tí ó jẹ́ specific item báyìí ìyàtọ̀ ń bẹ láàrin wípé kí n ta nǹkan kí n ta description àti kí n ta nǹkan kan nísìnyí omi yìí sì sọ pé mo fẹ́ ta. mo fẹ́ ta omi omi tí mo mo feta so ẹ máa rí pé ìsílà kó ṣe pé nǹkan tó ṣe yí pé ẹ̀yin náà lè fọwọ́ kàn ní ọ̀ kó ṣe pé ẹ̀ but ẹ ti rí surai so ma bo eléyìí à ń sọ̀rọ̀ so ìkíní ìtò display ṣe wọ́n ló ní ìwọ́kọ́ ló ní kò dẹ̀ display rẹ̀ kò fẹ́ tà but intention tó ní òun ni pé tí n bá ti sanwó fún ẹ ó lọ ra this particular one èyí tí mo mú dání wa lọ ra tó display yẹn wà lọ ra tó bá ti wá ra nìyí nítorí tí wọ́n fi send ẹ̀ sí wọ ìwọ ní kan send ẹ̀ sí èmi láti lè fi reduce the kini cost torí púpọ̀ ní kan sẹ́ndì ẹ̀ sí ẹ owó mọ́tò ní orí ẹ̀tún transportation ìyẹn ọ̀tọ̀ tí wọ́n mẹ́bàá tó wá ló fẹ́ sẹ́ndì ẹ̀ sí ní owó mi tún nìyẹn so eléyìí là ń sọ wípé haramu ṣùgbọ́n bẹ́ẹ̀ wùsálàm òun wípé mo wá bá a ní lápẹjúwe wípé mo lè ta lápẹjúwe bóyá ráì tó jẹ́rú báyìí àpò báyìí mo lè ta fún yín kò sí ráì fi yẹn lẹ̀ o kò ráì fi irú báyìí iye àpò báyìí mo fẹ́ ta fún yín ẹ̀rẹ̀ ní èlò àjọ dúnadúrà àjọ àbílò rìpẹ́sì ẹ̀rẹ̀ kó yẹn fún mi mo tà mẹ́ inscription mo tà mi ìsọfẹ́ ráìsì tó ń ní oko mi lóko afọ́ àbí tó ń bẹ ní oko òní ní abẹ́kúta òun fẹ́ta ráìsì mo fẹ́ta irú ráìsì báyìí description báyìí so description ni mo sanwó tí máa sọ pé ráìsì mi tó ń bẹ lóko afọ́ òun fẹ́ta haram torí pé tí ráìsì oko afọ́ ò bá lọ ṣe fún tí ò bá bára lọ wù kọ́ so ó máa dìjà láàrin mi àti yín ni pé ẹ ti tó ko afọ́ mo fẹ́ta ẹ mi ìrà ráìsì oko afọ́ ráìsì tí mo fẹ́ description báyìí ṣe o lè mú wá so o ní sí ó wá kó sọwọ́ ẹ̀ kó máa wá right with the description yìí kó máa wá káàkiri èmi ti sanwó fún òun ni ó máa wá right pẹ̀lú description yẹn káàkiri ṣùgbọ́n pàtàkì ń sọ̀rọ̀ kò sọ pé right tó wà ní ibì kan báyìí ẹgẹ́ tẹ́ èyí tó lọ́n lè ta fún lè ta rú nǹkan báyìí ó ti sìn sáfù ló fún mi lápèjúwe kò rẹ̀ só mọ́ bì kan ipé ìtò wà ń bì kan ẹni ilẹ̀ ló lè ti wá ìtò jẹ́ mi lógún ni pé kó bá ń gbé tí mo sanwó rẹ̀ ìyẹn ló jẹ́ mi lógún ni so yẹn náà pè ní kí ni bẹ́ẹ̀ òsàlà so àsìkò tá àjọ agree lé lórí àjọ agree lórí price àjọ agree lórí description so yẹn ni ń pè ní kí ni bẹ́ẹ̀ òsàlà ìyẹn wà permissible ṣùgbọ́n dropshipping kò fọ́ọ̀lù tí a bẹ́ẹ̀ dé òsùsálà tàwàwò bá ṣe ṣe lálàyé so ẹni yìí pìrìsẹ́ntì ààrẹ bí ẹni gbóhùn ló ń ta nǹkan yìí wàrà ìtò display yẹn company ní ìlónìí yóò ẹ̀ṣẹ̀ lọ ṣe kí ni bá sanwó yóò ẹ̀ṣẹ̀ lọ rà ní company àwọn ẹ̀dẹ̀ ni wọ́n dóde wọ́n tàbí àti tẹ́lómi bá wá ipò rẹ̀ wọ́n á ta fún sòwúrẹ̀ ti ta fún nígbà pé kí ni òun lòun ní ọjà yẹn so dropshipping ni kò bá sunna mu kò bá islam mu wallahu a'lam. So why online business? àwọn èyí tí wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé ní pé àwọn pẹ̀lú àwọn láńjọ tó lé ní àwọn akọ́kọ́ ìṣẹ́ bóyá ó láti fún wọn bóyá ó kọ ilé ìlú wọn bóyá ó kọ máa kọ́ ìlú wọn àti àtìkọ́ tó tó lé ní ìlú wọn ó ṣe wọ́n á máa tẹ̀lé sí wọ́n á máa ṣe nígbà tí wọ́n á máa ṣe àgbà tòmígbà tó lè lè tó lè dé ìlú àti ìṣe àgbà ọmọ àgbéyé láì tó máa fi òye ìfẹ́ àtúntò òye ìfẹ́ alágbé láì alágbé ìṣe lórí ọmọ àgbẹ̀yìn tó láì máa fi owó ṣe láì máa tẹ̀lé àwọn àdúrà tó lọ tẹ̀lé ẹ̀rọ nígbà wà fún iṣẹ́ bẹ́ẹ̀ tó wà ìyáàdó. náà kásọ̀ pé ká kankan lórí Facebook ibi tá a bá ṣe ẹ̀ a gba owó kí ni nǹkan yẹn ṣé nǹkan tó wà pàmísìbù nínú ẹ̀sìn ní nǹkan ṣe a máa kọ́kọ́ wò yẹn náà because lápẹjú ẹ̀sìn Facebook ó lè jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ advertisement so àti kó ṣe pé company kan ló ń ṣiṣẹ́ advertisement tí company kan wá ní ká bá wọn polówó ọjà lórí facebook ìwọ wá jẹ́ni tó ń ṣiṣẹ́ pẹ̀lú advertisement company yẹn so lára rẹ̀ òun ni pé tó bá ti ń bá wọn ṣe àwọn nǹkan àti òun jẹ́ kí nǹkan tẹ́fẹ́ polówó yẹn kó mọ̀ dé ọ̀dọ̀ àwọn èèyàn eléyìí tó bá ṣe pé nǹkan tí wọ́n ń polówó nǹkan tí ó takẹ̀sìn ni kò ní sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe sọ yìí ni o ṣùgbọ́n mi ìwọ̀n á ní kẹ́ kọ́kọ́ sanwó kan náà kó tó di pé kí ni ẹ̀ lè máa bá wọn ṣe irú nǹkan so yẹn haramu so mo ní láti sanwó láti máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ mi ní láti sanwó láti máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ so wọ́n ní kẹ́ kọ́kọ́ sanwó kan náà so eléyìí yóò jẹ́ haram ṣùgbọ́n ṣe tó bá jàfẹ́ mọ́ ṣiṣẹ́ pẹ̀lú wa òun òyìnbó ń sanwó kankan nítàbẹ̀ kọ́kọ́ mọ́ ṣe náà ni pé wọ́n bá wá sí àwọn advert wọ̀nyí so eléyìí tó bá ṣe pé nǹkan tán ń ṣí ẹ̀yìn tí ó sàpẹ̀sì ní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó wáyé pé nǹkan tó takò ẹ̀sìn ní then haram ni láti ṣòro rẹ̀ wọ́láwà rẹ̀. Okay. Okay. Okay. náà Kí ni arábìnrin tó ṣe ìyàwó ẹ̀ ọkọ rẹ̀? Ó fi àgbékùn wọn ṣàmìyàn lórí àgbẹ̀rẹ̀ náà arábìnrin tí ọkọ ẹ̀ ti wà addicted máa social media advice ó ní wípé kó fi ọ̀rọ̀ ọlọ́run bá kó fi bá sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní láti ṣe léyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ọkùnrin olórí ilé nǹkan tó bá ṣe pé ìyàwó náà ni ó wà àti tẹ́ẹ̀tì mọ́ ọkọ ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ náà sọlọ́run bá subhanahu wa ta'ala ní wà láti tàkàfúnà ìṣúdàhúnà fàídùhúnà واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn ìyàwó yìí tó ṣe pé wọ́n gan pàṣẹ ẹ̀ṣẹ̀ wá fífún wọn wá àtìlẹ̀ ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ kó tó di wípé ó ní tí wá sí ò bá ràn wọn ẹ̀yìn wọn lódì so if tí ọlọ́run bá sọ fún ọkọ pé kó ṣe wáàsí fún ìyàwó tó ń kó jẹ́ pé òun ló lórí ilé bó wá ni tí ìyàwó bá rí kùdìẹ̀ kùdìẹ̀ lára ọkọ àbáwọn nǹkan tó yẹ kí òun kọrẹ́tì lára ọkọ ó túmọ̀ sí pé òun máa ní ìdí ìfarabalẹ̀ gan láti lè fi pàkíyèsí ọkọ so tó bá ṣe wáàsí fún tó fọ̀rọ̀ ọlọ́run bá hàn án tí ọkọ bá takú lórí rẹ̀ ní sókù sọ́wọ́ obìnrin yẹn láti wò pé ṣé addiction yìí òun fẹ́ ṣe sùúrù pẹ̀lú ẹni àbára ń gbogbo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wẹ̀yìn muratu khafat min baliha nushuzan wa irabon aw irabon فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير ọlọ́run bá ní tí ọmọ obìnrin bá rí pé ọkọ òun ò kàún kún ọkọ òun ò kàún kún ọkọ òun ò ṣojúṣe tó yẹ kó ṣe kò sẹ́ṣẹ̀ láàrin àwọn méjèèjì lórí àwọn méjèèjì ni àyùsùn àbẹ̀yìnà òmáṣùlùhà kan ṣe àtúnṣe láàrin ara wọn ọ̀ṣùlù khair kánṣe àtúnṣe yìí ló fi dájú tó ní sọ wípé kánṣe súnlùfọ́ àtúnṣe compromise ló ń jẹ́ is kí ọmọbìnrin yẹn ó mọ̀ pé ọkọ òní ó ń dùn láwọn ẹ̀tọ́ kan sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kó compromise yẹn ló fi dájú kí ló fà obìnrin àtọkùnrin tí wọ́n ọkọ wọ́n ti bímọ tí obìnrin bá ní ọkọ òun báyìí báyìí ló jẹ́ òun ò ṣe mọ́ kó wo tàwọn ọmọ ó lè jẹ́ pé àìṣe mọ́ tó lóun ò ṣe mọ́ tó fẹ́ kúrò lọ́dọ̀ ọkọ yẹn ó lè jẹ́ nǹkan tó ṣe pé yóò dé kí àwọn ọmọ yẹn tún jìyà obìnrin ní ó kúrò ní ọkọ pẹ̀lú genuine excuse wípé ọkọ ò òun ọkọ ò tòun ṣùgbọ́n yóò pa àwọn ọmọ lọ òun gan fún ẹ̀ kò gidi kan lọ́wọ́ ẹ̀ tó lè fi tọ́ àwọn ọmọ yẹn àwọn yóò wá bẹ̀rẹ̀ sí ní máa rìn gbèrègbè káàkiri ìyóò bẹ̀rẹ̀ sí ní máa di àwọn ọmọ sokóbìnrin yẹn kóró dáadáa tí àwọn ọmọ yẹn bá sì ń bẹ pẹ̀lú ọkùnrin yẹn dó òun ò rí ẹ̀tọ́ òun gbà pé ṣùgbọ́n káwọn ọmọ yìí sì máa bẹ pẹ̀lú ọkùnrin yìí àtòun káwọn ọjọ́ máa bẹ papọ̀ ni ó sì pé ju pé kóhun lóhun ò fẹ́ mọ́ lọ kí òun wá lọ dá wà kán wá kó àwọn ọmọ yìí kóhun torí kóhun ò tí ì rí máa rí àbí torí pé kí ni bóhun ṣe kúrò nílé ọkùnrin yẹn tó ń parí ìdá òun lẹ́lòmí ìkọnu tóhun lòun fẹ́hun tí ó fi wá rí pé bóyá àwọn àfọwọ́dájọ́ pé fámílì ọkọ wọ́n ní ẹ̀kọ́ sí àwọn ọmọ yẹn ju òun lọ yóò wá rí fáwọn ọmọ yóò máa rárí káàkiri sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wasulhu khayr ká ṣe reconciliation yẹn ó bẹ́ta ó bẹ́ta so irú obìnrin yẹn ló mọ̀ in tó ń fẹ́ mú ṣé òun fẹ́ gba ẹ̀tọ́ òun pé kúnkún òun dùn mí láwọn ẹ̀tọ́ mi tó bá gba ó ní right ó lè lè dìbò kí káwọn méjì kan túká tó bá dẹ̀ òkú ó ṣe compromise ni kò ń ṣe compromise tó bá rí pé nǹkan tó rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn so obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ wà addicted mọ́ àwọn nǹkan wọ̀nyí débi pé kò ráyè títí ẹ̀ òun ló lè wo àǹfààní wo ní ètò òun ó rí níbi pé kò kúrò nílé ọkọ látara ẹ̀tọ́ ọ̀hún tó dùn ún bọ̀bọ̀ kọ́dọ̀ ni pé yóò dé lẹ́gùn yẹn náà kó gbìyànjú àti fi ọ̀rọ̀ ọlọ́run bá bá sọ̀rọ̀ tó bá fi ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ tí yóò yí padà then kó wo dáadáa ṣé kò mọ mánéjì ẹ̀ bó ń ṣe mánéjì ẹ̀ ló pé òun àbí kò ní ó tó bá ti ráyè ti tèmi mo prefer àti ṣe kí ni láti kúrò ní relationship yìí kò dẹ̀ bí ó ṣe jẹ́ wọn bá wà ní. wọ́n ní agbábọ̀ ti ilé òkè ìgbéyàwó nípa sí ọkọ̀ ìwà ìṣòro wọ́n ní ọ̀nà ìgbà alábẹ̀rẹ̀. náà mi tí mo lè gbà náà nìyí mo sọ ń sìn ètí mo sọ táǹsì ni mọ̀nà tí mo lè gba ẹ̀yìn yẹn kó pàkíyèsí nípa tó wá ṣe pé nǹkan tí ó ní pẹ́lú mi lè kọ ọkùnrin yìí sọ̀rọ̀ kó pè wọ́n dá sí ó kàn yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn àwọn fẹ́ kí wọ́n pe àwọn èèyàn bá wọn dá sọ̀rọ̀ ọkùnrin mi tó wá ti pé ìyàwó rẹ̀ lọ rojọ́ fún aráàta kan èyí tí ọ̀rọ̀ wọn yóò fi sẹ́tù yóò tún wọ́ sí ti torí ẹgbà mí bí obìnrin kan ló pè mí sí pé ọkọ òun ṣe báyìí báyìí báyìí báyìí báyìí màá ní ṣòro wípé kí n bá yín dá sí yóò yanjú ọ̀rọ̀ yẹn àbí yóò tún wọ́ sí yẹn torí pé gbà mí ìbáwọn dá sọ́rọ̀ yìí yóò wọ́ sí situation yìí lọ́nà wo ọkùnrin ní òǹfẹ́ kẹsọ̀ tọ́rọ̀ fún tó bá ti rí pẹ́ sọ fún wípé eléyìí ó kù díẹ̀ káàtó tọ́nà ọba sọ yìí èyí tí a fi sọ wípé jazakumullahu khairan kó rẹ̀ lọ ṣe àtúnṣe ìkórìíra yẹn yóò ní fúnyàwó ni ẹ̀yí tẹ́ tó bá so tọ́rọ̀ gan-an yóò kórìíra yìí ó dẹ̀ mọ́ ṣẹlẹ̀ sóbìnrin ní obìnrin ní òun ni ó wà fi ẹjọ́ sùn yìí kó ń fẹ́ kẹ́ bá wọn dá sí tínkì ní pé tẹ bá máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yóò pé bọ̀ wọn ṣùgbọ́n padà bá gbé ọ̀rọ̀ kalẹ̀ tẹ́rí pé lẹ́yìn tí wọn náà rò lẹ́jọ́ yìí ní tọ́lọ́wọ́n bá sọ lórí bá sọ wá pé nǹkan sọ ọ̀rọ̀ yẹn at the same time ni yóò tún wá fún mọ́kọ lọ́wọ́ dì mọ́ ń béèrè ṣe rò pé dídá sí mi yóò tún ọ̀rọ̀ yín ṣe àbí yóò wọ́ sí ilẹ̀ tẹ̀lẹ́pẹ́tẹ́ tí ó bá bá yín dá sí ìtọ́lọ́wọ́ bá sọ ma fi bá yín dá sí so kí mo fẹ́ lòmí eléyìí ó lè fi ọ̀rọ̀ yẹn lu ẹlò ní tó bá rí wípé nǹkan yìí ó yànjú ẹ ṣùgbọ́n tó bá rí pé kò ń ṣe nǹkan tí ó yànjú ẹ nìyí so kó gbìyànjú àti bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ kájọ yànjú ẹ láàrin ara wọn tó wáyé pé nǹkan tí ó lè níbi kó compromise àwọn patentings kó compromise ní ìsọkọ́rọ̀ yẹn ni ó ṣùgbọ́n nítorí kí peace lè rẹ̀ bákan náà nítorí àwọn ọmọ tọmọ bá ti ń dẹ ṣẹlẹ́yìn ìtò pàtàkì ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun fẹ́ ṣe pàtàkì rẹ̀ lóní ó lè ráwọn ọ̀rẹ́ burúkú tí ó máa ti pé mọ́gbà àwọn ìṣàìmọ̀ òun ṣàmì ilé gbarú ẹ̀ láyé ẹni tó ń sọ pé mi gba gbarú ẹ̀ láyé ó gba mẹ́wàá arú ẹ̀ lọ́dọ̀ ọkọ tiẹ̀ ṣùgbọ́n ó fẹ́ kí ilé tiẹ̀ náà dàrú bí ilé tòun náà ṣe rí ni tẹ̀yẹ́ gbọ́dọ̀ farabalẹ̀ kó máa wo àwọn nǹkan wọ̀nyí dáadáa ṣáàlì sọ wọn ní subhanallah kí ni tí

so kéèyàn sọ ipé mò ń fọlọ́wọ́ ọba máa ní ti pọ̀ mọ́ olórúkọ ọmọ mi ṣé ó àbí kò náà so ó bẹ́tà kéèyàn máa sọ ó bẹ́tà kéèyàn máa sọ ṣùgbọ́n àwọn kan ní bẹ́tà wọ̀nyá máa ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ kéèyàn sọmọ lórúkọ taa rí text tó sọ pé orúkọ yìí ò èyàn a máa wo kí ni ìtumọ̀ tó rí lè mú wá nígbà míì tẹ́gbẹ́ ọ̀rọ̀ orúkọ ń nǹkan tí yóò lè kòkó lé lórí nísìnyàwó tuntun nísìn ó ní ọmọ hajaru òkúta ẹ hajaru náà lọ́rẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìyẹn ẹranko kan tó dàbí ẹkùn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ara wọn tọ́jọ́ gborúkọ ẹ̀ ìyá ní ọmọ ohun asa kìnìún ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yẹn ní ọmọ ohun kẹ́lìbù ajá ẹ̀rọ pé ohun ajá bò so orúkọ ìtẹ̀yàn máa fún yẹn tẹ̀yàn sọ láti lè fi differentiate ọmọ kan from ọmọ kan ni ṣùgbọ́n kó jẹ́ orúkọ tó ṣe pé ó bi bí orúkọ ọlọ́run ọba káàfi bi bí orúkọ àwọn ànábí ọlọ́run ọba bí orúkọ àwọn ẹni rẹ̀ ìṣíwájú ṣùgbọ́n báyìí pé èèyàn sọ ní nǹkan míì náà tó ṣe pé kò ṣe nǹkan tẹ́sí ní so àwọn orúkọ míì ń torí pé àwọn àfáà ni ó dáa kéèyàn àfọ́ ìdí ẹ̀ bí kéèyàn sọmọ ní Muhyiddin bí kéèyàn sọmọ ní Nasruddin kéèyàn sọmọ ní Sharafuddin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ló dáa kéèyàn àfọ́ ìdí ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe pé tẹ́kìtì ń wá tó sọ pé haramu ṣùgbọ́n tí táwọn afáà kan fi wọlé pé ó fẹ́ dàbẹ́ ni kéèyàn yin rẹ̀ olófàdó jẹ́ pé Al-Hafidh náwáwí orúkọ tí àwọn èèyàn máa pè wọ́n òun ní kíni Muhiddin àbáyẹn pípẹ́ kan máa pè wọ́n ní Yahya ju kíni Muhiddin lọ sọ láwọn ògùn ẹni tó bá ń pa wọn ní Muhiddin bó ti ẹ̀jẹ̀ pé kò ń ṣe pé tẹ́kìtì kan ló wá ló lágbọ̀rọ̀ pé ọmọ ní Muhiddin Nasruddin Qamaruddin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀tù wọn ń gbọ́ ìgbà tó ṣe pé èèyàn ń ṣe tẹ́síkíyà èèyàn ń fọ èèyàn mọ́ so tàbá wo subhanallah tàbá wo ní agbègbè yẹn náà ó lè fẹ́ lọ bẹ́ so bẹ́ta kí yẹn avoid àwọn nǹkan máa yẹn wọ́n lọ́wọ́ ǹjẹ́ kan tí islamu là kalẹ̀ kalẹ̀ máa fi kárakátá ẹ̀yẹ́ gbọ́dọ̀ kọ́ nípa kátàkárà kárakátá nìyí ìyẹn tọ́pìkì ni on his own so àwọn májẹ̀mú káràkátà ìyẹn gbọ́dọ̀ kọ́ so téèyàn bá mọ àwọn yẹn yóò mọ àwọn nǹkan tí ó tọ́ fóun láti máa ta àtàwọn nǹkan tó ṣe wípé kò tọ́ láti máa ta yóò mọ àwọn nǹkan wo ló tọ́ fóun láti rà àtàwọn nǹkan tó ṣe pé kò tọ́ fóun láti rà so ó ní ìdí kéèyàn máa ẹ̀tí wọ́n ń pè ní òfin tó de kátàkárà eléyìí pàtàkì púpọ̀ Allahu a'lam. lọ nígbàtà ti pè ní ọmọ òrukàn ní ẹni tó ń pè ní ìrẹ̀sí ní inú ìṣẹ̀rẹ́ Islam òun lẹni tí kò tí bàlágà bàbá rẹ̀ dẹ̀ ti jáde láyé ìyá rẹ̀ ò bá sì máa bẹ ẹniyẹn nínú ṣẹ̀rí ààyẹ̀ tí mò ní wọ́n pè so tàbá ń káyà ipé wọ́pta lórí àtàmà ẹ̀tráyè àwọn ọmọ òrukàn so tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀yẹn iná lẹ́dínlẹ̀ àkùrúnà mọ́wálà lórí àtàmà zulman àwọn tán jówó ọmọ òrukàn ní ti àbùsí yẹtí mù tọ́lọ́wọ́ bá ń sọ ni ọmọ tí bàbá rẹ̀ ti jáde láyé ìyá rẹ̀ lè mọ́ bẹ́ ìyá rẹ̀ lè mọ́ sí ṣùgbọ́n bàbá rẹ̀ ti jáde láyé bàbá gangan òun ni tí ó kàn wá ń bí báyìí so irú ọmọ bẹ́ẹ̀ òun náà ń pè ní ọmọ òrukàn ṣùgbọ́n tó gbọ́ fúnra bá ti bàlágà kò ń ṣe ọmọ òrukàn mọ́ tí ẹ pé tó bá ti bàlágà náà a mọ̀ pé lọ́mọ òrukàn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa ọmọ òrukàn ni wọ́n jẹ́ torí pé kò tẹ́lẹ̀ tí ò ní tí sọ bàbá nù lọ́pọ̀lọpọ̀ àwọn òbí àtàbáníkàwò lẹ́bù tuntun wọn so ṣùgbọ́n ọmọ òrukàn ẹni tí ò ní bàbá mọ́ tí kò dẹ̀ tí bàlágà so tán wá gbé fóònù lérú ọmọ yẹn lọ́wọ́ ní àwọn tí wọ́n ń tọ́jú ọmọ yìí wọ́n padà wá gbé fóònù lé lọ́wọ́ débi pé ọmọ wá bàjẹ́ pẹ̀lú ẹ̀yìn sáwọn òbí rẹ̀ ṣe wọ́n lẹ́ṣẹ̀ àwọn òbí lè mọ́ lẹ́ṣẹ̀ ìyẹn bàbá rẹ̀ gángan ó lè mọ́ lẹ́ṣẹ́ tó a ṣe pé bàbá rẹ̀ ló jáde láyé tí a ṣe ń bẹ̀ bàbá lè mọ́ lẹ́ṣẹ́ tó a yẹ pé ìyá náà rẹ̀ ní kò sí ìyá mọ́ sọ àwọn méjì lè mọ́ lẹ́ṣẹ́ àbí tó a ṣe pé àwọn gan fúnra wọn mọ̀ pẹ́ni táwọn ní kó bá wọn tọ́jú ọmọ àwọn yìí èèyàn tó ń gan fúnra ò gbádùn wọ́n tún wá wo pé kí òun ni kó bá wọn tọ́jú ẹ̀ nítorí kí bóyá wọ́n rí pé bí a change díẹ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ rí bóun gan fún rẹ̀ ń ṣe ń tọ́ àwọn ọmọ rẹ̀ ìkọ́ ọ̀bàjẹ́ ló ń tọ́ wọn sórí situation bẹ́ẹ̀ wọ́n ó lẹ́ṣẹ́ kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wọ́n bá wà rẹ̀. láti gẹ́sì náà éèjì wo ni a lè advice fún àwọn òbí láti gẹ́sì fún àwọn ọmọ Ah, wàláhì nǹkan tí ó ṣòro dáhùn ṣùgbọ́n at least kárí wípé éjì tí ọmọ yẹn ti tó láti lo fóònù àwọn agbègbè fúnra wa máa tọ́jú ẹ̀ dáadáa láti mọ̀ pé ṣọ́mọ yìí tó lo fóònù bẹ̀rù fóònù mo fẹ́ rà fún in this particular age ṣé fóònù tí mo lè fi kọ́ńtàkì ẹ̀ lásán ni àbí smartphone tó lè fi ṣe facebook gbogbo àwọn nǹkan wọ̀nyí o máa gbére lọ́wọ́ bó ti ẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù yìí náà ni wọ́n ti ní facebook náà ní gbogbo ẹ̀sìn àtàwọn kéékèèké yẹn náà kọ́lọ̀ wọn kó ṣàánú wa so ìyẹn gbọ́dọ̀ wo wo dáadáa kò sí nǹkan tó bà mí lẹ́rù nínú nǹkan tá ń lò láyé bí àwọn nǹkan wọ̀nyí kọ́sì nǹkan téèyàn rò yìí mo rò rò rò rò bẹ́bá bẹ́ ti àwọn ọmọ imọ́nú létẹ̀ẹ̀dì kan jáde kún ṣe àwọn opportunity àti bọ́lẹ̀ tó ṣe fún rẹ̀ mìí ti àwọn ẹni tán mìí ti yẹn ni ẹ̀mọ̀ tẹ́ni yẹn kó sí wọn lọ́pọ̀lọ́ ẹ̀mọ̀ tó ń bá wọn sọ bẹ́ẹ̀ ni wọ́n lọ skúù náà the same thing náà ni so ló jẹ́ wípé èyí ó ṣègbìyànjú ti tèèyàn ni ẹ̀rọ bí mi tó ṣe pé ọmọ rẹ̀ kò ń jáde rárá wọn ń jáde inú ilé yẹn náà ni wọ́n rẹ̀ ti wá fún ọmọ obìnrin lóyún ọmọ obìnrin rẹ̀ wọ́n wá fún lóyún mọ́nú ilé yẹn ṣe báwọn ọmọ yìí ò kí ń jáde òun ṣà ń jáde ìyá wọn náà ń jáde sọ́dọ̀ jẹ́ pé èèyàn ó ṣègbìyànjú àti tọ́ ọmọ èèyàn kéèyàn ṣàlàyé fún wọn kéèyàn kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn tó tí yàn bá ṣe tèyàn tọ́lọ́wọ́ bá náà rí pé yàn gbìyànjú èyàn ò ní ní blame ṣùgbọ́n kí yàn wò pé ayé ti dàrú ẹ̀ gbogbo ẹ̀ ti ṣe kíní pé pé yàn gan lè ó máa ṣí géètì táwọn ọmọ yìí ó fi máa bàjẹ́ lọ èyàn ló wà blame wọ́n níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala kò jẹ́ bí yàn ṣe jẹ́ wọn láwà á ṣé obìnrin lè teach online àbí ní any platform àkọ́kọ́ ni kó ní trend lórí àwọn olófẹ́ kọ́ tó bá ṣe pé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní bá láìsí wọ́n fẹ́ pàwọn tó fẹ́ kọ́ àwọn ọkùnrin náà wà ń bẹ́ ni àwọn fìtínà tá ń sọ yẹn yóò wà ń bẹ́ tẹ́lẹ̀kẹ́ tó bá ti ń tíìtì ní àárọ̀ kò já ní àwọn gbádùn sísá rẹ̀ sọ látara rẹ̀ ní ṣẹ̀kọ́n ó lè lu ọkùnrin ó rẹ̀ lè lu obìnrin náà kọ́lọ́n bá kí ó ṣàánú wa so èèyàn gbọ́dọ̀ wà very very careful nípa pé bóun ni àwọn ṣe ń ṣe àwọn nǹkan ìtòrí ẹ̀ sísá mi ẹ̀ rí inú kò máìdì ákàmọ́ sọ̀rọ̀ pátápátá ní social media òun kà kọ́ làjù ṣùgbọ́n àwọn nǹkan ẹ̀ fìtínà ni fìtínà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀ ni tí ò bá sí níìdì tí ó mọ́bìnrin máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tí ó mọ lóhun àdírẹ́sì àwọn ibi gádùn tọkùnrin wà tí ò bá ti níìdì tó pàtàkì obìnrin gbọ́rọ̀ sí kíni ó gbọ́rọ̀ fírẹ̀ sí ipò tí ọlọ́run bá fi sí àwọn ìyàwó àníwá Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá sọ fún wọn pé waqarna fi buyutikunna wala tabarrujna tabarruj al-jahiliyyati al-ula ọlọ́wọ́ bá ní ẹ̀dùn lè ẹ má jáde ní jáde ìjákújá táwọn obìnrin jahiliya àkọ́kọ́ ẹ́ tọ́mọ jáde ní so tí ó mú obìnrin sọ wípé òun fẹ́ máa jáde ó gbọ́dọ̀ restrict jáde rẹ̀ kò ṣe kóbìnrin ò lè ṣe bísínẹ́sì kan ó lè ṣe bísínẹ́sì ṣùgbọ́n bísínẹ́sì ẹ̀ ni wọ̀ntúnwọ̀nsì ni obìnrin míì yóò lòun tajà náà ni òun supplier kì í fún àwọn customer ó lè jagun méjì lóru ni ó máa wọlé mọ́kànlá òru ni ó máa wọlé owó yẹn ti pọ̀ jù irú owó tó ń wá yẹn ó ti pọ̀ jù tó ń pé obìnrin ò ní mẹ́rin láti mọ àwọn olágun méjì lóòrù àwọn ọkùnrin wo ní kọ́sítọ́mà rẹ̀ àwọn obìnrin wo ní kọ́sítọ́mà rẹ̀ tí mọ àwọn olágun méjì lóòrù so obìnrin tó ń pé yóò jókòó sórí facebook ní íńtánẹ́ẹ̀tì èyí tó kọjú mọ́ nìyẹn agbọ̀rọ̀ wo owó náà ni wọ́n tún wọ́n sí so ìpìlẹ̀ ní pé nǹkan yẹn ò dá àbí tó bá ṣe pé kí ni necessity àbí need need yẹn dẹ̀ ní ó jẹ́ pé kí ni

gbàtọ́nà ọba subhanahu wa ta'ala ní ẹṣẹ́ wà sí fún wọn tí wà sí ò bá rẹ̀ wọ́n ẹ boycott wọn tí boycott ò bá rẹ̀ wọ́n ẹ̀nà wọn anábì sallallahu alaihi wa ṣàlàyé nínà ẹ̀ fún wa ó ní darban ghayra mubarrihin nínà tó ṣe wí pé kò ní fi ọgbẹ́ sí wọn lára so tá a bá ti nu obìnrin ká fọgbẹ́ sí lára ọkùnrin ló gbà kó na ìgbà tó ń ṣàpèjú wọn níbi igi pákó kẹrọ igi pákó nàìjíríà àrílé ibi aṣọ ṣé nínà nìyẹn pákùnrin ó bá na ìyàwó rẹ̀ yóò nà lójú òwú àyíbẹ̀ẹ̀kọ́ nínà ẹ̀ lọkùnrin mọ̀ pé kí ni òun nà kò ní gba alára gan ojú ni ó ti gba sọlọ́pẹ́ pẹ́pẹ́ pé ń tà ń pè ní nínà lélẹ́yìn kò ń ṣe nínà tẹ́sìn sọ nìyẹn nínàrú yẹn anẹ́sọ̀lá àtọ́lá ní ọkùnrin tó bá ṣe ó ń ṣe bí ẹran ni ẹran ni ó ṣe rú nǹkan tó ṣe yẹn yìí ó wá tún wà tún bí alẹ́ yóò tún lóò fẹ́ bá aláṣepọ̀ ẹni tó nà tí gbogbo ojú ẹwú òun ló tún fẹ́ bá aláṣepọ̀ ni sọ̀nàbíwá muhammad sallallahu alayhi wa sallam kò takòrò eléyìí tó bá pé nǹkan tá ń pè ní nínà lélẹ́yìí islam kò fọkùnrin tó na ìyàwó rẹ̀ nínú orí náà báyìí kò sí tàbí ṣùgbọ́n ìpè ẹlẹ́ṣẹ̀ yìí náà obìnrin ní iná náà ya wèrè bẹ́ẹ̀ ni brọ́dà ti sọ pé pé tí ò bá tún ṣàwọn ẹ̀rí tó mú wá ẹ̀ nígbà ìyàwó gẹ́gẹ́ ni ó kó fún yóò kó fún ọkọ òun so ìjọ kan tó wá ń ṣe kìíní yẹn ní o ẹ̀yìn ó fi fóònù síbi tó ti ń rìkọ́dù kìíní yẹn ìgbà tí àwọn èèyàn wá lọ rojọ́ fáwọn tó mọ rojọ́ fún inú àwọn àfáà tó wọ́n sọ fún bọ́dà ẹ̀wà ni kò rí bẹ́ẹ̀ bọ́dà wa mú ẹ́fídẹ́ǹsì wa bó ṣe rìkọ́dù bó ṣe ń nà a wá fi hàn so ló sẹ́rù ìyàwó tó ṣe kó bísì fún ọkọ bóòlọ́ kó ṣe ṣe pẹ̀lú ẹ̀ ṣé kọ́kọ́ náà retaliate padà ní ẹ̀ẹ́ torí pé tóun bá ní fóun náà ó lè ṣe léṣe sẹ́rù yẹn náà yóò rìpọ́tù ẹ̀ fún ọ̀tún ẹ̀ kó rìpọ́tù ẹ̀ fún tó bá dẹ̀ wàrántì pé kó rìlíìsì ẹ̀ kó rìlíìsì ẹ̀ so àárín ẹ̀ bí ó ṣe jẹ́ èkejì ó ní pé ọkùnrin yẹn ṣe gbìn ó máa ń ṣe zìnà náà ọkùnrin tó ń ṣe zìnà ṣó dá kóbìnrin máa bẹ lábẹ́ ọwọ́ ọkùnrin bẹ́ẹ̀ ní ìsọpọ́kùnrin tó fẹ́yàwó méjì o àbó fẹ́yàwó mẹ́ta torí wípé lọ́dọ̀ obìnrin míì tí ọkọ ẹ̀ bá níyàwó kejì ìdìnà ló ń ṣe níbi tí obìnrin míì paradé tí ó wà rọjọ́ fáwọn èèyàn gbà ó máa ń ṣe zìnà káàkiri ní ó ń ṣe ẹni tí ò bá gbọ́nkẹ́ rárá ní yóò rò pọ́kùnrin yẹn ṣe zùnà tó tọ́ra ìyàwó lọkùnrin yẹn fẹ́ ó bó ṣe yẹ kó fóbìnrin ló ṣe fẹ́ ṣùgbọ́n torí wípé òun ò fẹ́ kọ́kọ́ òun fẹ́ yàwó kejì allegations zìnà ilé kan wàláyé ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìí kí èèyàn fi ẹ̀sùn zìnà kányàn kọ́ọ̀tù náà ń pè Islam ìjẹ́ ní lágbára 80 lashes ní nínú òfin Islam tó jẹ́ pé àwọn obìnrin wa gbọ́dọ̀ farabalẹ̀ ká má jẹ́ kí owó kó gbé wa débi pé àmà àlẹ́jì ọkọ wa pẹ̀lú ìdìnà torí pé tó àlẹ́jì yẹn kó ń ṣe ìdìnà wọn ni ó mẹ́lẹ́rìí mẹ́rin wa so tí ò bá lẹ́lẹ́rìí mẹ́rin wá ẹ̀yìn wọ́n ṣe ní ẹgbà so ọ̀rọ̀ ẹlẹ́rìí mẹ́rin dẹ̀ ni ó ṣòro ń wá látàyé ànábíwá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí sheikh zagun tèmíà alaihi rahmatullah ṣe sọ látàyé ànábì sọ́lọ́lá àtà títí di àsìkò tí wọ́n that is in bí 700 700 years sẹ́yìn wọ́n ní wọ́n rí kéèsì ẹlẹ́rìí mẹ́rin kéèsì àwọn tó ṣe zìnà àwọn tán wá jẹ́wọ́ kọ́ àwọn ṣe zìnà ni kò ń ṣe kéèsì èèyàn tó ṣe wípé wọ́n rí táǹtì nǹkan mọ́nú nǹkan kò ń ṣe pé borí wọn pọ́n ọ̀dì ara wọn o obìnrin ole àkíúsì ọkọ rẹ̀ nítorí tó ọ́dì obìnrin kó wá ní ni epo ṣe zìnà kò tọ́kù sọ bẹ́ẹ̀ nítorí yóò sọ tó obìnrin ìyẹn ni ó sọ ṣùgbọ́n kó sọ pé ó ṣe zìnà ló ṣe yẹn so gbọ́ na tó wá ṣe kó ọkùnrin yẹn ń ṣe zìnà ń tòótọ́ ń kọ́ ó ti rí sìn pé òun gan fún rẹ̀ jẹ́wọ́ kó ń ṣe ó hàn síyàwó hàn sóun náà kó ń ṣe ṣó dáa kóbìnrin máa bẹ lábẹ́ ẹrú ọkùnrin bẹ́ẹ̀ kò dáa kóbìnrin mùsùlùmí máa bẹ lábẹ́ ẹrú ọkùnrin bẹ́ẹ̀ àfi tó bá túbá kúrò ń bẹ̀ lókun ṣùgbọ́n ọkùnrin yẹn ò bìkítà òun ṣe tiẹ̀ lọ́yẹn oníwàhálà tiẹ̀ ni wọ́n máa dúró dúró tó wà rẹ̀ dúró kó máa lọ nínú islam kò yẹ kó dúró torí pé kí ni azani láyẹn kí haila zaniya wà zaniya tu láyẹn kí wà illa zani onízìnà lọ́kùnrin èèyàn tó yẹ kó máa tí wọ́n jọra wọn tí wọ́n jọ máa bára wọn ṣe ránu lónízìnà lè tiẹ̀ náà onídìnnà lóbìnrin èèyàn tí wọ́n jọra wọn ni wọ́n jọ máa bára wọn ṣera nù àwọn mùṣírikí fún tọkùnrin àwọn mùṣírikà fún obìnrin abẹ́ni tí ó gbà fúlàmù bọ́ sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ní wa hurrima dhalika 'ala al-mu'minin èwọ̀ ni fún àwọn tánjọ́lùgbàgbọ́ òdodo kò ṣe pé irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe so ọkùnrin tó ṣe wípé ń ṣe zìnà tóun náà dé acknowledge fún ìyàwó pé ń ṣe zìnà tí ó dẹ̀ bìkítà obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ ọ̀bẹ lábẹ́rú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ ọ̀bẹ lábẹ́rú ọkùnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá túbá tó lóun ò ní ṣerú ẹ̀ mọ́ so èyí ń ti lọ́nu bẹ́ẹ̀ náà lóbìnrin tóun náà ṣe zìnà tí ó bìkítà tó ń sọ fọ́kọ wípé ah, wọ́n náà ṣe àṣe ti ẹ kémi náà máa ṣe tèmi lápèjúwe àbí obìnrin tó wo pé ah, òun òbìkítà ń pọ ọkùnrin ọkọ òṣè zina o ṣùgbọ́n òun tí ẹ ó ṣe zina kò dẹ̀ mind kọ́kọ́ wọn máa léhun kó léhun ṣùgbọ́n kọ́dún ò lè rí torí pé òun náà wà wọn àbádùn kan tó ń rí ìdájọ́ ẹ̀sìn ni pé kò gbọ́dọ̀ máa bẹ lábẹ́ rẹ̀ àfi tí obìnrin yẹn tóbátúbá lókù tó bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ wallahu a'lam Thank you. láàrin tó ń ṣiṣẹ́ printing tó lè mọ̀ ṣiṣẹ́ àwọn kírísítẹ́nì kí ni iṣẹ́ àwọn kírísítẹ́nì tó bá ṣe pé nǹkan tó promote ẹ̀sìn wọn ni lá kò lè ṣe ṣùgbọ́n pé pé tó bá ṣe wípé iṣẹ́ tí ó fẹ́ bá wọn ṣe etí ò tako ẹ̀sìn ìsìláàmù ni wọ́n tó ní pẹ́ni tó gbé wá fún wa jẹ́ kírísítẹ́nì ìyẹn ò kàn wá tí ò bá ti tako ẹ̀sìn ìsìláàmù ẹni tó gbé wá jẹ́ kírísítẹ́nì ò kàn wá tí wọ́n fẹ́ pé nǹkan tó fẹ́ promote ẹ̀sìn wọn gangan chọ́ọ̀chì wọn gangan àgbọ̀rọ̀ bá wọn ṣe yóò torí pé à ń promote ẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn Islam nìyẹn wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala ẹ̀ràn yín lọ́wọ́ lórí ìpáyọ̀ ọlọ́mọba lórí dáadáa àti ọlọ́mọba ẹ so kò jẹ́ bí èèyàn ṣe jẹ́ wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh